fantasy sparks. I'm not ready to look back. I don't know what you lack, but all I want is six packs. I'm searching for you, searching for you, searching for you. Ẹdìyẹ tó ṣú tí ó tọ́. Ènìyàn tọ́ra ẹ̀ bí abẹ́jì. Tọ́ni tó ló ń bẹ nílùú òyìnbó o ọlọ́gbọ́n ló lè yé ọmọràn ló lè mọ̀. You falling in love with the fedible things. Yeah. You dying for the ephemeras. Ooh, akípe ká má kékeré. Don't forget life is a gym. You have to be fit to be fixed. You can never give what you don't have. Àtàlà wà ní ní kí ìtàn Oh my God, Uncle, Ó ti rẹ̀ It's my dream in your gym yín jù. Ah, please, I can't continue that's why we are the best. ah i know you are the best <laughs> but while I say for just ó ti as in i can't for that more i'm sorry. but that's the point i ma need to cross to the other side and you get more strength you understand so because the more you do it the more you have more strength and you get used to it so let's go let's do it again tired now. let's go let's go come on come on let's go oh. so let's go on no pain. let me go and drink water for no, please no no no no let's do this last one go on. Right. All Go on, go on, go on. Yeah, go on. Let's do it. Do it faster. Come on. Yeah, go down. You go down well. Yeah. Go down. You come up. That's it. Yeah. Come on. Yeah, that's it. <clears throat> I get it! Guess what? It's Troy. I always enjoy your instructions whenever you take me. Oh, thank you, madam. That's why we're actually number one here. Yeah. You guys I did the best. <laughs> thank you, madam. This really means a lot to us. As you can see, I've bought a whole lot of fat. Yes, I can see. Thank you very much for that. Thank you. you <laughs> guys I did the best. Thank you very much, madam. Let's just continue. Ah, come. Look at me. Don't be tired, you know. These are Come on, let's two more. Look at me. Two more. Keep going. Ah, no, no, let's do the last one. Let's do the last one. Hey, good morning. Yeah. Good morning, madam. How may I help you, ma'am? Okay, I'm here to burn some calories. Oh, good. You're actually in the right place. um, <laughs> so, how can we get started? Yes, we can, but first, uh, you need to register at the receptionist. Oh, but there's nobody there. Oh. More plants. Hello. Okay. okay. So, don't, don't take a Yes, yeah. All right. So, let's yeah. get water from there. How far? And we'll lose it. Ah, báwo ni màá ṣe pé wọ́n ní ìtàn mẹ́ta ló kún mi lánàá. Ah, kíá ọ̀gá Sùrájú landlord tailor wa kò kẹ́ ọkàn wà ọ̀gá wà wà ó ní kò sí noodles mọ́ kí ló ṣẹlẹ̀ ọ̀gá ṣe bí noodles mẹ́ta ló kún bẹ́ẹ̀ lánàá. ẹ ṣé mo wá jẹun ètò bí àmọ jẹ noodles. níta ló wá jẹ. ìwọ kọ́ ló jẹ noodles lánàá ló lè tún gbà ṣé òun ti mọ̀ ní mímúyẹ̀ ti fọ̀mátì ẹ̀dẹ̀ wá dẹ̀ ń kọ̀m̀pé lórí burúkú báyìí kí ló ṣẹlẹ̀. wọn gbélé ti sún mi mẹ́ gbọ́rọ̀ lóòṣì ti sún indomie indomie tán ìlú sí so ó ti di pé every time anthem yóò mọ̀ ju kẹ́ máa kọ tó bá tó bá àṣìṣe tó bá ti tó ń jẹ́ lébàá bójú ṣe máa rìn lẹ́ máa kàn gbẹ́lẹ́ mọ̀ pé ah any problem. o mọ̀ pé hungry man is angry man ni wọ́n lè sue mi náà ṣé ṣé bí ọ̀ṣun máa leave lélẹ́yìn ni yóò lọ ṣíwọ́ la wà yí pàápàá. because èyí lè fọwọ́ ara yín fà. bí ti báwo. ó tún bèèrè mi pé báwo sí. ẹ báwo la yẹ. ah ó ní problem. àmọ́ sọ tí o bá ń complain um, rọgbà kí ló fẹ́ kí èmi máa sọ. I mean it tẹ̀ ti sú mi as a matter of fact I'm tired of this country. A old graduate come kó face a gbálẹ̀ ga character only. I mean for good three years láfi one day after service kò síṣẹ́ kò sí nǹkan. tó lè ṣe pé wọn ò fi hàn ṣe àmì wọn fi hàn ṣe yẹn ò ṣe ni. bọ́bá yóò yà wíwí o. because I, I, I could remember vividly pé nígbà tá a wà school Someone mo ń by the side Oh, mo sọ fún especially ìwọ eh, pé kẹwàá kọ́ṣẹ́. kì í ṣe rí látòkè délé kan sọ pé kí mò ń ṣe mò ń ṣiṣẹ́ télọ̀ bí wé bí for mike n bu ẹ o kò má nítorí pé má sọ pé mo disrespect ẹ yes láti ẹyọ gbọ́ ìwò oríṣiríṣi látòkè délé ni. tell me more about it. guy shut up man. àmọ́ ìdí ọ̀gá sọ̀rọ̀ àjù ti lọ orí yàtọ̀ sórí o o lè máa forí táyé kó fi wé ti kán ìdè. ìṣèjà rẹ̀ so just what you gonna say tó bá ti lè help wa o ti jẹ noodles o ti jẹ noodles ẹ ti palẹ̀ mọ́ ẹ. kò tẹ́ sọ̀rọ̀ jẹ́ èmi mo jẹ́ lálẹ́ àná mo gbàgbé pé mo jẹ́ lóru àná. thanks for the clarification. get out. Um, sorry bàbá wa ọ̀fẹ́ kọ́fẹ́ ọ̀tẹ̀ láyé ẹ̀ má pè mí ní síwájú mọ́ ṣé ti yẹ um, and secondly òun sọ̀rọ̀ sí pé ó yàtọ̀ sórí because ó dà pé sense of his ní méjì ó ti kú because you guys mentality ó wà shallow mo sọ fún yín gbà yẹn ẹ̀ ẹ̀ gbọ́ ó sọ yìí wọ́n sọ fún mi sí pé lẹ́gùn yìí ti ju kẹ́kọ́ṣẹ́ wábì <laughs> so jẹ́ kí n sọ fún ẹ tẹ́ẹ̀bà mọ̀ àwọn Yorùbá máa ń pòwe kan pé iṣẹ́ lògùn ìṣègùn sórí èmi tí mo kọ́ṣẹ́ ọwọ́ nígbà tí mo ṣe tọ́ ìgbà tí kò ṣiṣẹ́ ṣé lè fi ṣọwọ́ náà fi máa jẹun òun ló bí abẹ́nà outfit tẹ̀ yìí o bọ ẹ̀yin òpó ní sùlùgà méjì tẹ̀wá bíbá yìí because ẹ̀yin sọ̀rọ̀ sí i sórí fine boy tó ẹ̀ ṣe kiri tẹ́fi nípa ẹ̀ ti di big boy yẹn ìwọ ogún àjọbọ tó máa kó sétí àtiwọ́ tattoo tó yà ó mọ̀ pé ó sọ pé ó ti fẹ́ lọ ya tattoo mi tó bá tún yẹ wá gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ abánikí fún yín three thousand tó jojúmọ́ náà ẹ pẹ́ tọ́ mi sẹ́ ń sọ mi ti virtual cv tẹ́ẹ̀rì rí ẹ máa sọ mi ẹ pẹ́ fẹ́ wọ fi three thousand wọ uber wèrè ní òbí ṣe wọ uber kiri rẹ̀. ṣe o mọ̀ pé ọmọ pákẹ́tì bá lọ wá ṣe ni àbọ̀ mọ̀ pé ìrírí ni sí ni sọ ni lọ́jọ́ mi. ó ti ya wèrè sórí philosophy olórí burúkú tó ń gbé kiri. òun ló ń kó bá image. ẹ fẹ́ package ẹ̀yin wèrè tẹ̀lé iṣẹ́ package èmi kan tí mo tí mo wọ orí mo wá sí lójoojúmọ́ máa gbé bí ọtí máa gbé máa fi lọ. àṣẹ lọ́jà. ọ̀gá sọ́ra jù time is everything o time ẹ̀ lélẹ̀ right. I ń try effort wa àwọn wáṣẹ́ adẹ̀mọ̀ àríṣẹ́. olóṣì pákéjì wèrè tẹ́ ẹ̀ ṣe kiri ilẹ̀ olóhùn yìí dẹ́ pé ídómi ẹ̀yẹ kan ẹ rí ilé tẹ́lẹ̀ máa jẹ fún mọ́ ara ídómi yẹn ni ebi apá yín kú ẹ má tètè wá ọkọ̀ fi ṣàṣẹ lórí yín ṣẹlẹ̀ stupid ni. èmi ilẹ̀ sọ délé sí àgbèrè má gbé sí dstv àpòtò olórí burúkú ẹ wá ṣe yín. wà á mú láì díà wà á jù. orí nǹkan tó ń ṣe. jim. jim. kí ló ń ṣe ń bẹ́ẹ̀ ọmọ investment ní gym àwọn commissioner ìyàwó commissioner àwọn babes tó lówó ni àwọn ọmọ tẹ́lẹ̀ ọgbọ́n ló ń lọ gym. tell me about it. tèmi àti bábẹ̀rẹ̀ sọ̀rọ̀ tábàlà register ní gym ọmọ ọdún máa ṣẹlẹ̀ ni. ẹ sọ̀rọ̀ fún mi pàdé mi. orí ẹ̀ ọlọ́ ti pọ̀ jù tell me. orí burúkú ṣe mi lè smart ọlọ́pàá wa gbé yín wọlé mi kọ́lọ́ ti máa gbé cause èmi àti lẹ́yìn bọ́ta gbà yín. we go to the gym ṣe wa i'm a register member we make fine babe so you say dem papa get money enter the babe Contract mi ọpọlọ uh, that's why I like you. àti lọ hit ìyàwó kọmíṣánná abẹ́rẹ́ sọ. burúkú ló ní iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá fẹ́ yóò kàgbàkù. Ah! ìgbà la máa lọ register job rẹ lọ ṣáà lọ́nsìn. bọ́lá ìdílé ṣé ó wà lọ́wọ́ mi. kò sówó lọ́wọ́ mi. jẹ́ ti ẹ̀kọ́ wo pẹ̀lú lóko wọn. súnmọ́ yín kékeré problem pẹ̀lú mi. tọ́ni táyé ńkọ́ tó ló ń bẹ nílùú òyìnbó láláì bá mọ̀ wípé táyé <laughs> ẹ so wọn ti gbà jù. <laughs> ẹ wo ìdí mi yìí ẹ mo máa fi gbà gbogbo <laughs> ẹ ṣe ti ẹrí nǹkan èmi ń tèmi o sórí àwọn bàbá olówó yẹn hmm. tó lówó gidi lọ́wọ́ ọmọ gangan ní tágẹ́tì tèmi o. exactly àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọn fojú rí fáyín gẹ̀ ọ̀bá ojú wọn á ti máa tọ́nú ṣàràṣàràṣàrà máa láyè tí wọ́n lọ́jọ́ yẹn. ṣé tiẹ̀ mọ̀ pé àwọn big yahoo boys i mean àwọn yahoo boys tó jẹ́ pé wọ́n máa ń gbowó gidi àwọn náà máa wá sí gym yẹn. wow serious. ẹ wo fọ̀rọ̀lẹ̀ yahoo boy ni wọ́n rí àti yahoo boy o àti bọ̀bọ̀ lówó gbogbo wọn la máa fi gbogbo ẹ̀mú ara rẹ̀ la máa fi mú. ẹ̀mú lọ tún. easy májò ah. jábọ̀. <laughs> ẹjọ ẹjọ ẹjọ just look at this lovely sexy sports wear. Hey, hey, this is no no no no you must order two. ṣẹ́rí ìyẹn tó fi hàn mí yẹn gangan ni mo order so that ó máa gbé gbogbo package yẹn jáde aslan yẹn gangan ó máa shoot out by èmi ló máa kọ́kọ́ rí before anyone else. ibẹ̀ ni wọ́n ṣì wà èmi máa order from seductive pef bí bá ṣe ń wọnú jíìmù yẹn báyìí all eyes on me. jésù. lébi ìgbà mi eléyìí má ti tẹ̀sẹ̀ lébọ̀. ṣé ẹsẹ̀ lébọ̀ lẹ́yìn ṣì rí èmi ti wọnú ilé babaláwo. Ah! Ah! ọ̀gá this matter. okay you see that gym house. Uh, we die here. <laughs> lórí ọ̀rẹ́ yìí. bọ́bọ́ sí kitchen náà. mo fọ́ ni kẹ́ má ṣe lè kọ́ńtà. pampers ni. Yeah, um, Ibola Cheru registration for Jake ló ní pé bọ́lá ti fẹ́ ro ṣèbó owó lọ́ fi ń wá owó a máa lọ yáwó ni. yáwó wọ́n táwọn máa yáwó lówó láti fẹ́ owó yá. Ah. kí ló ní pé ti fẹ́ owó yá. I mean tell me. ṣé a lè lọ sẹ́niwẹ̀ ká sọ pé a fẹ́ yáwó ni. I I don't even understand o look at us look at us yeah anyway taba tell me àti ẹ̀bọ̀ tí màá rí wa hmm. is that like a man ọmọ àfojú tààtù wa àbí you know body guy look at us so ta ló fẹ́ yé mi àti ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ìyá máa lọ sọ́dọ̀ lápò ni. La what? Rogba, I'm telling you. Eh, ẹ̀wọ̀n ló ń wò Yeah, we are going to invest in ourselves. Dákọ̀ máa yáwó lọ́wọ́ lápò ní. Owó gbọ́mulé láńtà. Owó ní téèyàn nílé sùn téèyàn nílé wò. I don't want wàhálà mi ò fẹ́ wàhálà. Ní orí láti wàhálà ṣe pẹ̀lú ilé ìsìn, àǹkọ̀ máa lọ yáwó ni. Ṣé bí wọ́n fi kọ́pì wọn búrìdì ara ni? Ṣé bí wọ́n á la fẹ́ fi invest nínú ẹ̀? but I know but owó lápò jẹ́ pé wàhálà wọn máa at the end of the day tábàárọ̀ owó sáà máa bára wá ń jail. guy listen to this all right mẹjọ pa fẹ gbowó sáà fẹ lọ fi jẹ fún sure me, yẹ a fẹ invest me. rule now tabaya ok jẹ́ kí n sọ fún yẹn tabaya two two million naira sure me, yẹ kí ló máa fi ṣe mo lè gẹ́ mọ́tò kí n rent mọ́tò ara aṣọ i upgrade our. kí ló rí pàwọn ṣe ń two million what. No, ló kí ló rí pàwọn ṣe ń invest ni àwọn pàdé màmá àwọn aláyé. bọ̀bọ̀ ẹ eh, mi ò lè lọ sun alágbọ̀n kí wọ́n máa lọ jó kí bẹ́ẹ̀ ń pè é uh, sopi ló ń jó mi ò lè lọ jó o. guy listen to this thing it's self investment that's what i'm telling you o oh, understand point mi ni oh. okay jẹ́ fún jẹ́ fún example pàdé màmá láyé ní gym o sọ pé o fẹ́ ṣe deal bí a bí fifty million ṣé mi ẹ̀ bí a sọ pé container kan ń bọ̀ kò tètè dé ó lè fún ẹ ten million tó bá sanwó two million tó já lọ́wọ́ náà lápò èmi wà lọ́wọ́ ẹ̀ eight million kọ́ nìyẹn ni tí o bá fífò wá ń kọ́. kò sí ní fífò ẹ ṣé ò lọ skul ni. mi ò fẹ́ lọ́jọ́ sopí ní ayé kirikiri ni mo sọ pé o ìyé mi mi ò lè wá lọ́jọ́ sopí o kò máa broke tó máa fi kú ni. ènìyàn tọ́ra ẹ̀ bí abẹ́jì tọ́ni táyé ńkọ́ tó ló ń bẹ nílùú òyìnbó o láláì ọlọ́gbọ́n ló lè yé ọ̀mọ̀ràn ló lè mọ̀. You falling in love with the fedible things. You dying for the ephemeras. Um, I want to hear the deal with you. They want to deal like my everything. They set everything up for me. Yes. Okay, okay. Mama, expect me, sir. All right ilé um, ilé lẹ́pínlẹ̀ because you know I can prefer GP. Ah, ilé yìí twenty k ni per day ah, ah. so ó máa jẹ́ one forty per week. ẹ̀ tuntun bá nílẹ̀ fún mi àbí three or four hours nǹkan. ah three or four hours. Yeah. and then plus pé màá máa gbà bẹ́ẹ̀ on a steady ni so regular income is coming to you don't even worry. ẹ mọ ló ṣẹlẹ̀ mo lè fún ló fún náà ṣe mọ a kì í ṣe rẹ̀ ń bíbá a kì í ṣe ṣe get but tẹ́bá lè fún mi fifteen k tẹ́bá lè fún fifteen thousand máa ṣe for yín. me i give you ten no no even talk too much. Ah, kó dẹ̀ ní ju three hours yẹn lọ. ẹ mọ̀ kó tó máa ṣe lẹ́gbọ̀n ẹ kà ṣe fifteen k. Mate, tẹ̀ wọ́n You be three or four hours in law. max mo ti gbé padà I'm okay. Max, but ten k in law. yín àmọ́ tẹ́bá ti lè kọjá four hours yẹn. no no no no no kò gbọdọ̀ afa you be street boy now? I know kí Think of fi make move gẹ̀dẹ̀ padà ni and i go make sure stay steady like that. ẹni máa ń dùn sí i tí wọ́n ti guy look me now. Ah, no be by modu now na by cash now no dey tempt me can look. See me, I mean, let me come here with myself say i want borrow the car now. Any, any dùn sí i o. ọ̀gá ṣe kí ni ìfún mi má wọrí eh, ma. mo jẹ fẹ́ wà láàrin ṣẹgbẹ́ ẹ̀gbọ́n tó bá ti four hours. i go bring them. And my charge twenty k. i go bring them. i go bring them. am. wọ́n gbà yọ lọ. ẹ wọ kó ṣẹlẹ̀ tẹ́gbà ti gbé wa ọmọ máa dùn mí gan-an ẹ̀gbọ́n ẹ̀ka wọ́n ẹ̀ka lọ fún fóònù correct correct orí ẹ pé. gbogbo tó bá jẹ mọ́ dídè kọ́ wà ní dídè ni o. bẹ́ẹ̀ni lórí lórí táwọn kọ́sọ́mà bá dé. ọ necessary. kó má dàbí. ẹ ẹ mẹ́ta láyò ẹ dúró náà ṣé ọmọ ìpínpá ṣe ń sẹ́mi sọ̀rọ̀ pé orí ọ̀fẹ́ la rí gbà. orí ọ̀fẹ́ ni kí lẹ rí tẹ fi béèrè. ẹ ẹ ẹ o ṣeun ẹ dákun ṣé àwọn tí ń sẹ́ni ṣe búrẹ́dì ṣé wọ́n ń jẹ búrẹ́dì àbí wọ́n ń jẹ búrẹ́dì. ah wọ́n ń jẹ búrẹ́dì o àwọn náà jẹ búrẹ́dì jù wọ́n á jẹ láàárọ̀ wọ́n á jẹ lọ́sàn-án wọ́n á jẹ lálẹ́ wọ́n bá tún jẹ yìí tán wọ́n á tún lọlé fún fámìlì wọn. dáyù <laughs> à <laughs> ọ̀dà kí wàá lọ jẹ́ káwọn àtàwọn ṣiṣẹ́ ń jíìmù tá a mọ̀ wá jíìmù gangan kí ló fà. táwọn ò mọ jíìmù wọn kú lajà kí ló tó yẹ pé ńgbà mi tẹ́yìn bá ti sọ̀rọ̀ báyìí rádaràdá máa ń pọ̀ nu ọ̀rọ̀ yìí ká mọ jíìmù sáfẹ́ lò lípìkì ni ah, ẹ̀rọ obìnrin rí o lé mi o àdàrà wo lé ń gbàtà wá rẹ́jísítà o. ṣé wọ́n ti rí wọn rí mọ́ rí wọn rí tàlà wọn ṣe sílẹ̀ ṣé ẹ̀ rí gbogbo eléyìí ni ẹ̀ rí rí ẹ̀ pa ìwò jẹ àbílẹ̀ ilẹ̀ ẹ̀ rí ti rí ó sún wọn ẹ̀ pa ìwò jẹ ẹ̀ jẹ́ farabalẹ̀ àwa wá jìm bíbí ni let's go guys. please ẹ jẹ́ àfàwọn wèrè lẹ̀ kẹ́kẹ́. bàbá ẹ panu dé kí ṣíṣí máa wọ Alhamdulillah. Allahu akbar. Ah wàlá hawlá. wàlá kú aka. ilà bí láàrin ilé àṣẹ. láàrin ilé àṣẹ. so o ti lọ mọ́ka. ní ìtì ìrìn ìran mi. wọ́n rọ. ilé ìlágbára o. mr laja. mr layawu. mr laja. mr layawu. mr laja. mr layawu. ẹ ẹ dákun ṣé géèmù yìí kò ní padà di ilé olóṣó báyìí. ẹ bọ́bá di ilé olóṣó kò sí tó burú rẹ̀ káwá tó mọ̀ rí ti àṣẹ ni owó ìrìnsẹ̀ kókó fáwa. kówó sá ti wọlé. bẹ́ẹ̀ ni. Ah, ah. abẹ́rẹ́ ni táwọn ọmọ òun jù ní. èmi eléyìí tí ó ní àyà ó ní eléyìí tí ó ní kébé mo ojú mi ṣe wàì wàì wàì. mo tún wá rí nǹkan kan bó ṣe rántí rèé tó ń torí ké ní. ẹ̀yin rí méjèèjì ah! ẹ̀rù tiẹ̀ mẹ́mi pé bó ṣe mí gbẹ̀rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ pé kó má bọ́ jáde lọ́wọ́ aṣọ. àfi bí ẹ̀dọ̀ ra kún mi ah! ọlọ́run tóbi lọ́ba hmm. gbogbo oúnjẹ àlùjẹ́ náà kásìwá jẹ láyé ah! kò ní dáa kó rí bẹ́ẹ̀ o àti pé tó ti ẹ̀wù mi ni pé kí wọ́n gbé mi kúrò bí kí n ẹsẹ̀ nu iye wo lè ṣe é ṣe. torí kí ni ẹnu géètì náà fi yín sí ṣé ẹ jẹ́ kò sí kí lẹ fẹ́ lọ tírèèni ọmọ nù lé fún. ṣé mo wá jẹ́ sí náà tí ẹ fi mí lẹ́nu géètì. ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ lẹ gbàṣẹ security. ọ̀dà mọ̀mọ́ fẹ́ mú nǹkan nù lé. ẹ lè mú nǹkan kan o. torí kí n. ẹ wá ọ̀yà ẹ já ẹ mú mi lọ bí kí n parí iṣẹ́ yìí. lọ́mọ parí iṣẹ́ jàre. kí n máa lọ parí iṣẹ́ náà. ṣé èmi máa lọ sọ fún gbọ́ ìwé management o. tí mo fẹ́ mú nǹkan nù lé. ẹ wò ẹ̀yin nìkan kọ́ lẹ́nu àjẹrò ẹ̀rọ jẹ́ mọ́tẹ̀lẹ́ mi. ẹ kí mọ́tẹ̀lẹ́ yín lọ. tó bá wish kó jẹ́ pé orí bẹ́ẹ̀ ni mo bọ́ ìtì fún mi ní gbogbo instruction tó fún mi kó ṣe mí bó ṣe wù mí kó ṣe gbogbo press up yìí lórí mi oh this guy is so good ah oh, this guy is good <laughs> and I'm very very sure Oh my good lórí bed pẹ̀lú bó ṣe wà tó fi. Mr. Roy. Mrs. Adébọ́lá eh, mo ní pẹ̀lúdé mi níbẹ̀ yẹn ni. Joe, your Mrs. kúrò lórúkọ mi Pèmílá Adébọ́lá. yọ̀bọ̀ ìyẹn máa lè di ọ ẹ̀yin yóò dìde ìyàwó lé kí wọ́n máa lá ọkọ mọ́ yín lórí. gbàgbé yẹn jọ understanding will matter. èyí. mọ̀ pé o máa ráyè lálẹ́ kó wá rí mi nílé mi. ilé yín alẹ́ yẹn máa lè di ọkọ yín kọ́ sorry ọkọ yín kọ́. ọkọ mi gbàgbé ìfà bàbá yẹn ìyẹn ó ti travel látọjọ́ yìí ó ti fẹ̀mí nìkan lẹ́sìn nílẹ̀ you got no problem. here. àbọ̀yẹ káyìí jẹ́ máa lọ náà pẹ̀lú mọ́tò ti rent yẹn. káyìí lọ pẹ̀lú mọ́tò ti mo rent. yes na. báwo ni ẹ ṣe kọ́. ṣe bá jẹ gbówó ni ìwọ ṣe lọ rent mọ́tò kí wọ́n lọ fi gate ride fúnra ẹ. bọ́ọ̀tù save ẹ kì í save owó tèmi for now a máa fi ṣe nǹkan míì for another day. ọ̀gá máa lọ lé mi lọ máa lọ máa lọ. o lè mi pàdé òní fún mi right. guy má pàṣẹ jẹ fún mi mo dúró de èèyàn sẹ́ẹ̀ dúró ṣùgbọ́n ìgbà tẹ́jọ yáwó ni. fi owó tiẹ̀ náà rent mọ́tò náà. àpò pàdé mi ló jẹ́ náà àmì what a friend for. Ah, what a friend for you think you're smart èmi ò tí ì lọlé ṣùgbọ́n mo ní nǹkan tí mò ń dórí kan lọ. are you saying o oh, ní fún mi ride. má jẹ́ bínú sí ọ. so kí n lọ gba mọ́tò mi. guy máa ń lọ nà má bàa ṣe jẹ fún mi mo tó mo ní nǹkan tí mò ń dóde. calm down now o oh, ní fún mi ride right now. ṣọfẹ bá tèmi jìn. okay kí lọ. okay hi hello ma'am um, you mind if I have a conversation with you. I, I... ọ̀rọ̀ bíi ṣé kò tẹ̀ ọ̀rọ̀ look at him. guy. Yeah. mi ní tààyè ayé mi ní tàá. kò sí tá a lè rí ní jí mi àìsíwá. kí ló dé kí ló dé náà ayé àwọn yẹn ti bàjẹ́. kí ló dé kí ló lè tó gbogbo eléyìí kí mo wá rí kí n máa yá mọ́tò àtórí kí ni ṣé rí ní tèmi wá ń wò ni pé ní tí àwọn ọkùnrin fi lè mọ ya mọ́tò àwọn obìnrin wọn ń ya sọ̀wọ̀ ní bàtà gan wọn ń ya ni. ibi tí ayé wọn bàjẹ́ ẹlòmíì ti fẹ́ ọbẹ̀ ẹ̀lì yá pósí lọ́rùn tó bá rẹ tí ó gbéra padà pé tó pósí lè mo ti lò lọ ẹgbà nkẹyìn padà. ṣé rí ẹlòmíì lè tọrọ ẹ̀wọ̀n yóò ní ẹ̀dẹ̀pẹ̀ fún mi lẹ́wọ̀n ah. àwọn ọdún mẹ́wàá. ayé wọn yóò tiẹ̀ wù èmi rárá rárá tó dání pé wọ́n wá jìmù ni lórí kí. bọ́ọ̀ dónú lé wọn kó mọ̀ sí báyìí kó mọ̀ sí báyìí kó mọ̀ sí báyìí dẹ́ndẹ́ndẹ́ kí wọ́n yá mọ́tò wa. ọmọ náà ní tuntun. ẹ wo mi o o ti sún mi bọ̀ o kí ló rẹ̀ dáadáa tí a. o ti tà ní rí. lọ́bàṣẹ́ lọ́bàṣẹ́ ọmọṣẹ́ iṣẹ́ ó ti sẹ́kù. I want a man with a six pack I'm not ready to look back. I don't know what you lack, but all I want is six packs. I'm searching for you, searching for you, searching for you. Eddie, yet ṣù shoot your tongue. Bọ́dá Kamal, ẹ kọjọ́ mẹ́ta. Bàbá òun jú mi. <laughs> Ṣé wà ókè? Bẹ́ẹ̀ ni èwo mo ti mí ìsẹ̀yìn àtọ̀rẹ́ yín. Àwọn náà ń kọ́. Ó wà ó wà. Ah, um, Jubi ṣé iná yìí e tí o ti máa affect skin ẹ báyìí. Ah, ọ̀hún àti mímí lára ó ti di bárakú ẹ̀wọ̀. ìwọ di di fine girl báyìí. <laughs> fine girl tí o sanwó ẹ̀wọ̀ o tún fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ nǹkan tí bá fẹ́ rà ní kẹsàn. bóyá máa ń sọ lẹ́ẹ̀kọ́ kan yẹn ó ti máa ń dá mi lọ́rùn gan. <laughs> wàá kàn máa yọ ọ̀rọ̀ sọ one by one one by one. ẹ ṣe ẹ ṣe jẹ́ ń bẹ̀ fẹ́ kí ni ah o lè máa fẹ́ kí ni. Ah, rárá o rárá o ẹ eh, òru yìí ó tún máa ti yín. ojú wo ló ti. <laughs> ojú máa ti yín o. ojú ò lè tì mí kankan ojú àmà tì mí pé mo ràn ẹni bí ọkàn mi lọ́wọ́. báwo lè ṣe ń kó pẹ̀lú kínní. júlì iṣẹ́ ló ń ṣe o ọ̀pọ̀ tèmi á ṣe lè ah. ọ. Ah. ẹni bí ọkọ mi. ẹ̀wọ́ ara táǹtà o bọ̀líwà àgbàdo wà o ẹ̀wọ́ ara táǹtà o bọ̀líwà àgbàdo wà o ee àǹtí bọ̀lì ẹ̀ bọ̀líwà o. ẹ̀wọ́ ara táǹtà àǹtí ẹ̀kan má ṣe yọrí sẹ́yìn. ilé fẹ́mi ilé àgbàdo wá dùn gan o àǹtí ìbéèrè lágbàdo ìbéèrè lágbàdo o ìbéèrè ni lágbàdo ìbéèrè ni lágbàdo bọ̀ọ̀líwà àgbàdo wà o bọ̀ọ̀líwà àgbàdo wà o ìbéèrè ni lágbàdo o ìbéèrè ni bọ̀ọ̀líwà àgbàdo wà o. I want a man with a six packs. I'm not ready to look back. I don't know what you lack, but all I want is six packs. I'm searching for you, searching for you, searching for you. Ẹ̀dìyẹ tó ṣú tí ó tọ́. Ènìyàn tọ́ra ẹ̀ bí abẹ́jì. Tọ́ni táyé ńkọ́ tó Oh aláìbámọ̀ wípé táyé ti kú. ọlọ́gbọ́n ló lè yé ọmọràn ló lè mọ̀. You falling in love with the fedible things. You dying for the ephemeras. kí pé ká má kékeré má má dẹ̀tẹ̀ tó bá ti lè dànù ìgbó pé. Don't forget life is a gym. You have to be fit to be fixed. You can never give what you don't have. Àtàlà ọ̀hání ní kí tán. Jùmọ̀kẹ́. <laughs> Ah, ah! ìgbà wo ló ń rò ṣé tọmọ tó gbé sílé àbí tí ọkọ tó fẹ́ fún lọ́mú ńlẹ̀ ló ń rò kí ló ń rò báyìí kí ló ń rò. bí àwọn oníbà ṣe dùn tó tí ọlọ́run mú èròǹgbà mi ṣẹ. èròǹgbà. ẹ wo kò lè yé yín bọ́dọ̀ kà máa kò lè yé yín ẹyẹ ṣàmà wò ó ti yín. ẹnu bí ṣàtà pọ̀jù seventy naira fún mi. ṣé pàwọ́ à ah ẹ̀pà ti tán oh. ẹ̀pà ti tán. gbogbo ti lè rẹ́ É ẹ̀yà bílíkì fẹ́ẹ̀ máa ah ok. yẹ gbogbo ẹ o. àánú ah, ẹ má wẹ̀rẹ̀ ẹ fowó sílẹ̀. ọ ó mà ṣe gan o. kọ́sítọ́mà dáadáa ni ṣe máa ah o ṣe é ti rẹ́ bẹ́ẹ̀. chamar. É ẹ jọ ele ẹ lè fún Ele nọ́mbà yín. kí ló fẹ́ bí nọ́mbà mi ṣe. sísè pé ẹ eh, kọ́sítọ́mà dáadáa ni ẹ̀dẹ̀ máa ń ra nǹkan mi àti pé tí mo bá ra credit two hundred naira wọ́n máa ń fún mi bónà sódẹ̀ wá ń pọ̀ gan mi dẹ̀ kí n rílì rẹ ni fi pè mo fi pé mo lè máa pè yín lẹ́ǹkọ̀ọ̀kan láti mọ bálàáfíà yín ṣe ní àná dá. ẹ ṣé ẹ ṣé o ẹ ṣé bọ̀dá kàwá. I want a man with a six packs. I'm not ready to look back. I don't know what you lack, but all I want is six packs. I'm searching for you, searching for you, searching for you. Ah ah, Bewaji. My friend. Lora. <laughs> Oh, Miss Eyonte. <laughs> iṣẹ́ ìyẹn ah, ìyẹn ni mi nígbà mo ti sọ pé kò ní máa jókòó sórí àgbàdo mi mọ́. ó ti bẹ̀rẹ̀ ní ẹ o ó ti dé o èèyàn wá assist èèyàn wá bá ẹ ṣe é ṣe mo bẹ́ẹ̀ ṣe mo bẹ́ẹ̀ ṣẹ́ mo bẹ́ẹ̀ ṣẹ́ mo bẹ́ẹ̀ ṣẹ́. wọn kò síbi tí mo fẹ́ tiẹ̀ sí ó dẹ̀ pé ah, àgbàdo ẹ rọ̀ o. àgbàdo wo ló rọ̀ àgbàdo ẹ wo ló rọ̀. ṣèbọ̀ rẹ̀ la pera o lè fún mi lágbàdo àgbàdo ẹ̀yọ̀ kan. má mú àgbàdo mi o mo ti mọ mẹ́kọ̀ọ́ tó bá wá síbí báyìí nìyẹn náà ká ẹ ṣe bá gbàdọ̀ èèyàn pọ̀ mọ́ mú náà má ṣe báyìí mọ́ jọ. jẹ́ kó rí ibi tẹ́dẹ́. ti lọ. Ọ̀gá Sura. Iṣẹ́ yìí máa gbomi. Ah. Oh, Ògbé, nǹkan àrùn ẹ̀ kọ́. Mo ní kó má wà pùwá bẹ́ẹ̀ mọ́, òun gbọ́ ọ̀ṣà kó mórúkọ wa really. kí wọ́n máa pè yín bẹ́ẹ̀ mọ́ àìbọ̀ ìwọ lè pè mí ní suradi tailor sí àbí. ṣé òun òun ránṣọ ni òun ṣe tailor ni. oh so nítorí pé mo jẹ́ tailor yẹn ló fi ń pè mí sura because ṣé sura lórúkọ mi ni. ok má bínú Dayọ̀ owó kan tó ń ṣe yẹn kọ́ ló ń ṣe mí right now. ah kí ló ṣe mi mi ìrẹ́jẹ̀ lára ẹ̀ nà. o ní bílí pé rọgbà mo ní kó fún mi ride délé pẹ̀lú mọ́tò ẹ̀ o oh, ní belief ó decline mi níṣẹ́ nítorí obìnrin. ẹ ẹ nísìnyí o ti ń make sense pọ̀ àti o ti ń sọ̀rọ̀ jù máa mú lẹ́sẹsẹ. nǹkan tó ń tíra láti sọ fún mi ni pé ó sọ fún mi pé ó ní kí rọgbà kó fi mọ́tò ẹ̀ gbé ẹ àbí nǹkan tó ń sọkọ́ nìyẹn. yes no. mọ́tò rọgbà àbí mọ́tò tó lọ rẹ́ǹtì. àbí ohun tó rẹ́ǹtì mọ́tò náà ló ní mọ́tò. Ah, kàmá ó ti ya wèrè o as in ó ti ya wèrè sí join group now i don't know so ibi tẹ́ bá ń parọ́ dé ti débù jẹ́ pé tẹ́ bá ń parọ́ bọ̀ ẹ̀ kí mọ̀ pé ẹ̀ parọ́ mọ́ because i think you were you personally convinced pé ẹ òótọ́ ló sọ nígbà wọn parọ́ ni ó torí pé ìrọ̀gbà ó yẹ kó fi mọ́tò tó lọ rent ó yẹ kó fi gbé ẹ wálé àbí kó wá fi gbé wálé ló wá ń bínú sí i ní mọ́tò tó yẹ pé ó ní iye hours tó fi rent ẹ̀ tẹ́gbọ́n wọn tiẹ̀ bí ìyá láyé ẹ̀rẹ̀ gan kó gbé wá sílé I don't understand. Show orí ẹ̀ I mean what's, I mean kilo ken? what's your business? It's my business because you guys are staying with me. And as far as this place is getting you need landlord yàrá yìí. But orúkọ ẹ̀kọ́ la fi loan now. Um, thanks for reminding me. Bó tiẹ̀ ó tiẹ̀ dábò tiẹ̀ ṣe rán mi létí. Owó èyí lè fowó kọ mi lọ gbowó. Nígbà tí mi àti yín òjò à ń tà epo ló ń tò rí mò ń ta. Ó kó lè papọ̀ àtúntà tí mo ní ṣiṣẹ́ mi mo kọrin mọ́ yìí kí ni fẹ́ gba owó lápò òfò ó ti ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ pé ṣe pé owó lápò olórí burúkú tẹlọgbà òun ló fi ra kálíbà ṣùgbọ́n èrè tó gbé dání tó ń wọ̀ kiri yẹn ogbèsè tí notice pé ẹnu jọ́ mẹ́ta ọ̀sẹ̀ tún yà tàtú ó wá lọ ya oya stars oya stars apá star mórí tó ń wo tó yà yìí apá kejì ló mọ̀ bóyá maga kí ló kọ sí mega náírà àbí kí ló kọ síbi ìtẹ̀mọ̀ kan tó kọ síbẹ̀ ó wá lọ yà ẹsẹ̀ ó tún wọ kálíbà ṣùgbọ́n wípé ẹnu jọ́ mẹ́ta ìmúra yín ó wà kind of suspicious sórí jẹ́ kí n sọ fún ẹ owó ẹ̀kọ́ ló ń ya star because wọn ò mú ẹ ní ìmọ̀ ẹni tó mọ̀ ládùúgbò ọmọ ẹni yàrá gan ló fẹ́ mọ̀ ládùúgbò àwọn eku nìkan ló eku lé nìkan ló because àwọn ló máa ń pa tó máa ń jẹ́ ń dómi ilé àwọn nìkan ló mọ̀ ó dẹ̀ máa ń bẹ máa pa àwọn nìkan tó fi mọ̀ pé enemy nìyẹn enemy within kan tó fi mọ̀ nìyẹn tí wàá rí nǹkan tó wá jẹ́ problem fún mi táwọn ẹ̀fẹ́ ṣe mí jù ṣé kìí sọ fún ẹ òun ni pé ah ah kàmáà wọn máa kórìíra gan wá gbóhùn gbẹ títì wá sanra sí ṣùgbọ́n pé kùn ẹ̀ ó yìí dàbí ẹni tó mu omi ayélujára nígbà tó máa gbóhùn gbẹ làpò tẹ́ ẹ̀ bá ní owó san after ten days ṣọ́ọ̀ pé kò ní pẹ́ pé ṣùkọ́ mọ́ tẹ̀yàwó èyí ló kù ten days tẹ́yìn bá wọ́n ti mú báyìí wọ́n ti because a ṣe mí ó kù ten days fún yín nínú ten days yẹn bẹ́ẹ̀ ṣe máa rówó san tẹ́ẹ̀ bá ti rí san pátì ẹjọ́ òun gbẹ̀dọ̀ wọn nígbà tí ìyá ìbá máa dé sórí títí yín ó mọ àwọn onífíìmù tó máa lọ ń yáwó bíi rẹ̀ tọ́kìrì sàn wàláì títí yín á jùlọ torí ìyá tẹ máa jẹ wọ́n máa fi ẹsẹ̀ sí o wọ́n sì yìnbọn ṣẹṣẹ lẹ́yìn stupid ni. ó kó àbò tán ó ṣe lè tó fẹ́ sọ àbí àbí sọ́tán. àmọ́ ah, kan you complete life ẹ̀ méjì ni. thank you very much. why you guys living fake oh, life. connection tẹ̀mí ti rin gym yẹn hmm. if i should tell you gbogbo tailoring whatever to fi pé to fi pé òun ṣe at this point right tó ń jẹ́ lójú. O máa lọ dànù ni ìwọ́gọ̀ wà lọ gba owó gidi yáwó ó máa mẹ́rin complimentary card tí mo ti gbà ní gym tí mo register sí. mi ì mẹ́rin ló kó sọ wa kí sá tissue paper mo rí lápò ẹ̀ mo sì kúrò gba complimentary card ó ń tọ́ ara ẹ̀ ta ló afọ́jú ó máa wọ́n tó ju wọn máa ń wo tó bá ń wo báyìí tó máa ń wo báyìí yẹn ṣọkọ́ ìwọ́n ẹ̀ àwọn tó jọ ọlẹ báyẹn tó fi pé tó fi tọ́ bá bá wù ẹ̀ báyìí báyìí lójú wọn lọ ojú wọn yìí báyìí ló wù ọ́ dẹ̀rù pé wọn àwọn wọn kọ́ odi gbẹrẹ fún ó ti mú rí wàá mú ìwà ti rí ìwà ti rọgbà èyí sórí jẹ́ kí n sọ fún ẹ kọ́gun kọ́gun kọ́gun yín ọlọ́run ní jẹ́ kó kọ́gun síbi kan burúkú fún yín because mo fẹ́ kọ́ máa pé there is no shortcut to success That is just nǹkan tí mo fẹ́ kọ́ mọ́ ṣé ti mí ní sọ́jú yẹn lọ. there hold on ẹni tó ń mú bíi typewriter yẹn àti machine tó gbé sẹ́sẹ́ àti tó gbé sọ́wọ́ tó ń tẹ̀ púpù àti ẹ̀mí tó tẹnu ẹ̀ mú jù nù àti ẹ̀ let me tell you something sori ten days tó kù yẹn màá fi eat a big time as in ajé hmm, abúgbàjẹbí èmi tí mo i trust myself. lẹ́nu oṣù sẹ́wọ̀n ló pàdégò ìrajé pé ẹnu ẹgbẹ́ ò lè pàdé because ajé ìwà lákẹ́nu ẹ̀ for thirty something years tó ti wáyé ajé òfin ilé ẹ̀ṣẹ̀ gbùgbé ó wá kú ten days tí ẹsẹ̀ wò lọ́wọ́ àpọ́nlá jẹ́ fẹ́ gbé iṣẹ́ ìfin ilé ẹ̀ṣẹ̀ gbùgbé i pity you ó jẹ́ tètè lọ́wọ́ àkọ́ṣe mẹkáníìkì wà ń bẹ̀ kó lè kọ́ bóde ẹ̀ pé kí ni kó lọ́ máa gẹrun because mo àfẹ́ sọ pé ọpọlọ ẹ̀gàn òrílẹ̀ ìgbéró mọ́ because third class ló gbé jáde so tade fẹ́ gba ẹ̀gàn. láti lọ ṣé ó tán àbùkù. anyway mo please um, period of fried rice and um, chicken tó bá ti gbèdé ìgbà kan bẹ́ẹ̀. mi ò jẹ́ ṣe torí tí wọ́n máa mú mi ní báyìí lọ sí ìlàpò. olórí burúkú wíwò làpò wọn fi náà jẹ ṣíkì àti fried rice ha àmì ọmọ yóò ṣe mí ká máa bá òun ṣe wá pa wàá má ṣe ẹyà alágbó ọmọ o ìyẹn náà tó dé wá bá mi ìyẹn ṣe gùdùgbò orí gùdùgbò rẹ bí ọba ọpọlọ wo olóṣèlú ti distract mi bí báyìí lórí burúkú fried rice and chicken indomie and egg tẹpá mọ́ṣẹ́ má tanra rẹ jẹ àtẹ́lẹ̀ ọwọ́ ẹni o ìmọ̀ ìtàn ni jẹ. Hmm. mi lè gbàdúrà pé báyìí ni kò ṣe máa rí lọ. Hmm. ẹ wò ìyẹn ti ẹ̀ dùn yìí èmi tó jẹ́ pé bọ̀bọ̀ kan wà mò ń fojú sọ tí mò ń fi gbogbo ara sọ kò tiẹ̀ wo sáìdì mi rárá bóyá ojú ń dùn àbí kalẹ̀ ní olójú tí òfin ríran ni. ó possible ó possible. ẹ wo ìyẹn ń dùn gbogbo yín kò tiẹ̀ pé mi tí mo lọ fi owó iyebíye mo lọ fi lọ ra attraction pef àti seductive gym wear ìrìnyàn sọ ẹ lò baby how are you. pẹ̀lú ọ̀rẹ́ mi pẹ̀lú. ọlọ́run ó dùn mí o. Hmm. anyway no it's too early to give up. Mm-hmm. you know. àmọ̀lẹ̀ ah, tó máa mọ̀lá. Hmm so nǹkan tó ń tra láti sọ ni pé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la bẹ́ẹ̀ nìyẹn o. of course now. Mm-hmm. mm-hmm. Mm, it's okay. Any mm-hmm. um, eh, eh, girls ṣé ẹ fi pé nǹkan tá à ń ṣe fún ara yìí a ní ìdẹ solid food tá à ń jẹ yìí náà tó yẹ kó jẹ́ pé light food ló yẹ ká máa jẹ àwa tá à ń gym. gym rọ̀ wò là ń gym jíìmù hmm? ọ̀la ń jíìmù jẹ́jọ́ nǹkan tó fẹ́ jẹ tó bá lè jẹ kó gbélé. má parẹ́ má parẹ́ má parẹ́. Kọlọ kọlọ wọ kọlọ jẹ sàláàdì. Olè. àlàáfíà fún onílé yìí o. àti fẹ́ni tó ń bọ̀ so ṣó ti di pásítọ̀ nìyẹn. no at all <laughs> come on. mo street lọ wá wà ó ṣe pásítọ̀. <laughs> so how's been your day. yeah good and yours. i'm fine i'm just alone in this house i'm so bored. really. yes bí mo man down. ń dá wà nínú ẹ̀ nínú èmi nìkan so bored. You know, I went through your Instagram page. Really? And trust me, you've been an awesome man. Mm, handsome man. Handsome man. Tí kò time for your way. Is that one handsome or ugly? Hmm. Ugly indeed. Okay. So, what can I offer you? Hmm. Speaking of that. Mm. Maybe some juice. Some juice? Yeah. That's good. But wait, wait the door. Don't worry, I got you. Really? yes yes ah! Oh. guy wetin happen hello wetin happen oh my god kí ló ṣẹlẹ̀ now ó dẹ̀ ń guy kí ló ṣẹlẹ̀. mo ti kò gba kí ni. mo ti gbowó magabi ti san owó òun lélẹ́yìí. Ah! ọmọ pẹ́ wọ́n gbé ah! irọ́ ni o ṣé pé láì ti dọpẹ́ ti gbowó. ìbẹ̀rẹ̀ kò jókòó sí ẹ mọ tó ṣẹlẹ̀ kí la gòwé. Ah, àgò dòdòdó máa ń ṣe wàhálà á jẹ́ kí n tẹ́kẹ̀ lórí fún mi. ọmọ ọwọ́ kan ni o aago kan one o'clock one a.m. ẹjọ́ máa bínú ẹjọ́ táìmù ní báńkì máa ṣe. Ah. irú ìbéèrè wo nìyẹn. olówó kì í mọ nǹkan. gbogbo wa la pago mẹ́jọ ni báńkì open now. ẹ ṣe orí yẹn pé ṣọlẹ́ gbé báńkì tó wá sí yẹn ìwọ̀nba seven hours tó kù yẹn nínú club ló máa ti lò ìwọ̀nba ṣíjì tó kù ló lè mo fẹ́ nà. kí ló ń sọ. mo fẹ́ nà ọ̀yà ọ̀yà ọ̀yà sí wá wá wá bọ̀bọ̀bọ̀bọ̀ jẹ́ kí n jẹ jẹ́ kí n jẹ sí nǹkan sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ta wàá sí kò ṣe pé akéèyàn gbowó sí kò máa ráyè lọ club ó nígbà tó ká máa lọ club làgbo òru ẹ iye ká ti lè tá máa lọ club àti máa lọ club tipẹ́tipẹ́ bá lọ lẹ́sìn táwọn sáàsì bá lọ dá wa dúró sí i wọ́n pé gbòòrò ti dàrú ọlọ́pàá wa ń gbòòrò wọ́n kún gbòòrò tó pé ọkọ̀ wọn á lè stop àwọn guys ni wọ́n ti fẹ́ mọ́ṣẹ́ tó ń ṣe gan ó ti yé àdèmánì máa fún àwọn sáàsì wọn lówó wèrè kan. òótọ́ dẹ̀ ló sọ ọ́ òótọ́ ló sọ náà. ẹ wo jọ jọ jọ jọ jọ ẹjọ tó lọ ẹjọ kò ṣe bóyá sítá lórí skin yìí ẹjọ tó lọ ẹ wo bí èmi mọ ráìtì mi èmi ò kí ṣe jíbọ tí ò mọ ráìtì ẹ mo dẹ̀ mẹ̀tọ́ mi ẹjọ àwọn ah, olùwọ̀ ẹlẹ́dùnmọ́ rẹ o Mr Ọlábíyí Adémọ́lá bàbá àgbàlagbà wá ọ̀rẹ́ kí ló ṣe kí ló kan mr ọláwálé àbí kí ló ń pè adéwálé kí ló kan nípa ọ̀rọ̀ tá à ń sọ. lọ́ọ̀yà mi nìyẹn lọ́ọ̀yà mi nìyẹn torí because mo ò lè jáde kí ẹ sars àbí kí ló ti pè kí sars kan stop lọ́nà kó wá gba fóònù mi tí ò ní kọ̀ọ̀kan lórí fóònù mi tí ó sẹ́ síbìtì kọ̀ọ̀kan lórí fóònù mi àwa náà fẹ́ mi àwọn fẹ́ ṣe kíní kan fún mi apáni court kò sẹ́ni tí tí n bá ti jẹ bíi ọlábíyà tìmọ́lá adébẹ̀ṣà ni. òótọ́ dẹ̀ tún níwọ náà tún sọ. ọ̀rẹ́ mi tó bá wá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí tún lóyà yẹn tó ń pariwo tó kàn ó rí ẹ̀ ó máa ń láti fèmí nọ́mbà tó bá dé Ṣómólú kò sẹ́ni tó mọ̀ Ṣómólú tó bá dé dàgbà tó bá dé gbàgàdà kò sáwọn tó mọ̀ gbàgàdà. ọ̀hán lọ́ọ̀gì tíìsì ni ẹ̀ bá nínú ọmọ lọ sí Ṣómólú ọ̀rọ̀ bàdíjà ó máa ti bómi sọ àwọn àwọn fọ́ọ̀sì kan máa bẹ̀ tó pé àwọn ojú wọn gan wọn ń ṣẹ̀jẹ̀ ni àwọn ojú àti bàtẹ̀ fún mi nọ́mbà. máa fún ẹ máa já ẹ máa já ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe wà yìí èmi ò mọ sáàtì kọ̀ọ̀kan sáàtì tí mi mọ̀ sáàtì mi ẹja lò pàdé ọmọ ọmọ lọ já sáàtì kan ti tún ṣe gbọmọ nìyẹn. ojú máa ń rí o ayé yìí ibi ah, ah. táyé lọ yìí ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù kí pẹ́pẹ́yẹ. ẹ mọ̀ pẹ̀lẹ́ ọmọ tó jọ mẹ́ta. Ah ẹ ṣe jàre. ẹ pẹ̀lẹ́. iṣẹ́ ìlú náà ni òjá ráyè. ṣé ah, ah. nítorí ẹ̀ láti wá rí mi dáadáa mọ́ bí. Ah. Eh. ẹ má wọrí ẹ máa rí mi sìn. ẹ sì kú iṣẹ́ takuntakun náà eh, kọ́lá ò ní jẹ́ ọ̀rẹ́ yìí. àmín. àwọn alálẹ̀ rẹ̀ náà ò ní jẹ́ ọ̀rẹ́ yìí. àmín. ẹ kú iṣẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe wá rí ẹ àdá ọba àti ọkọ ọba kò ní sáyín lẹ́sẹ̀ bí ni ọba gan ò ní gún yín. o ṣeun o ṣeun ẹ jọ ẹyin méjèèjì ẹ bá wa fi ṣe wọ́n báwo la ṣe ilé ọ̀rọ̀ apọ̀ ẹ̀yin láyé yín ẹ̀yin ẹ̀ bá ń kó ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ àkọ́ apọ̀ lẹ́kùn kan wó ẹ pẹ̀lẹ́ sà kò ní tọ́lọ́ yìí o ẹ ṣe gan. ọ̀rọ̀ náà ó wà nílé ó wà nílé ẹ pẹ̀lẹ́ ẹ ra. ẹ ṣé o. serious. owó ìmọ̀ pọ̀ yóò tó one million. one billion ni. mo sọ mo sọ kí n tẹ wá pé láńlọ́ọ̀dù mi ká fi sanwó ilé ń san ìṣe bẹ̀m̀bẹ̀ ń sorí ìṣiríṣi ń ra fọ́níṣọ́. ọ̀kadọ̀ ni kí ni màá ṣe wọ ọmọ ìgànnà ẹ kí ni màá ṣe ọfẹ́ gbẹ̀rún ilé ni. ǹṣe ni mo gbọ́ ẹ jẹ́ pín ká pín ká pín ní ọyìn bàǹbà sí àbí bóun náà ti mọ̀ sọ. ọba mi àti ọba mi kú alọ́ ọba jẹ́ kí ni àjọ ọjọ́ máa kú bàǹbà sí ọ bàjẹ́ gọ́gọ́. ẹ dákun ẹ má bínú ọdún mélòó gangan lẹ gbà lọ́wọ́ ah tẹ́gbà lọ́wọ́ rẹ. tẹ́ ẹ̀ ṣe gbéraga sí. bí ẹ bá yẹ pé mo ṣẹ́yún ṣé kò yẹ kí n ti bí wẹ̀dà nù ni. ṣé fún ọ́njẹ́jì ti fún ọ bí láyé ò bá lè bá lọ́wọ́ pé. ẹ mọ̀ mi ṣe ń jẹ ẹja jọ ni o tọ́lọ́jù mi ni ọ ní ẹran bù iná ti fún wa ní owó. ọjẹ gbàṣẹ ń jì kí ló fẹ́ fowó ṣe pẹ̀lú èjì rẹ ìná

sir. Hi. Hi. Hi. Um, ẹ lè imagine pé àtẹ̀kọ́ ni mo ti ń wò yín pẹ̀lú ìyàlẹ́nu. àwòyà lẹ́nu báwo. um the thing is àwọn àgbàlagbà míì wọ́n máa ń yọ ọkùn wọn kò máa ríra dáradára wọ́n máa dára lẹ̀ you're so sexy sweet and trimmed ẹ tún ráyè gym. oh thank you very much. thing is my name is Toke e, e, Enko. Check a ká forúkọ yẹn for now. <laughs> Um, <laughs> okay, sir um, mi ò mọ̀ bóyá ẹ lè fún phone number yín kí n máa pè yín once in a while kí hello hi Check it. Um, that's very good uh, but then o máa ń wá sí regularly. yeah. àmì sir. machine too. Thank you. You know what this is used for? I know, of course. You do? I'm not new here. Okay, okay. Maybe I can help you. Uh, no. Right. Let's go I'd like to be left. Three. Four. And no, no, you can't be tired here. You have to go for the lower line, right? Thank you. Hey, hey, what's up? How are you? My name is. Um, I like you. I like that. Yeah. Thank you. You're welcome. You're welcome. Feels good? Yes. No, really want to be Thanks for the effort. I'd like to let you know. So how many, how, how often you come to know? As you can see, I'm busy. Just, you know, I like you as a good friend. I wanted to let you know. Oh, no. It's all right. I <laughs> I used to help you, you know, achieve your workout goals.

Uh, I'm surprised. Thanks to you, really. Uh, you said it was your first, and uh, you're new. How is that possible? <laughs> Thank you. Um, where do you reside? Here in Magodo. Magodo? Yeah. How ah, Ojojule don't be now. Yeah. Okay. Share mine, you can get number in. Just call you every now and then and check up on your workout progress. Okay, that's fine. Okay. Okay, go to Nothing happened. What's that? Why is it red? Okay, I'm going this one. Abe, me, we go. Leave them. Leave the She gone, boy. I mean, can I have your number? is at the door. Come in. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ káàsán sá. Ẹ káàsán. Ẹ kúṣẹ́ sá. Orúkọ mi ni Olúṣọlá Gabriel. Okay. I'm, I'm Mr. Adekunle Balogun. Láti Lápò láti wá. Lápò. Lápò lẹ ti wá. Ah! Ẹ má bínú, ẹ forgive pardon pardon my manners. Ẹ wọ́n ẹ bá pẹ́ wá wọlé wọlé wá jókòó. Ẹ mú òrè, we are fine. Ah. We're fine. Abiri Mr. Kamal àti Mr. Ogba. Kamal àti Ogba. Yes, ṣé wọ́n wà lé? Ó dùn mí. Ó máa dùn mí o. Rogba ò sí lé ni. Rogba ò sí ló dé dùn pé ẹ̀bà Rogba. Ah! Ẹ jọ̀ọ́, ṣé Mr. Kamal wà lé? Ẹ eh, Kamal wà lé. Oh, Good. Ẹ jọ̀ọ́, ẹ bá wa pè é. Tẹ̀lé kó ti fẹ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń fẹ́ bá yín pè ní. Kamali! Kamali a kú oríire o!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 ẹ wà ókè ẹjú kọ àtọ. ẹ ṣe ṣe gbàgbé pé àtijọ́ta ló yẹ kí ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa sanwó wa ni. ìjẹta ìjẹta ṣé ìjẹta ó ti wá pè mí. Um, actually, ẹ wà lọ́kàn no, uh, no, I'm sorry. Ẹ wà lọ́kàn wa. No, um, ẹ wà, ẹ wà lọ́kàn yín. Eh, um, ẹ wà lọ́kàn wa. To be honest with you, but um, I promise you next week, um, Mon Tuesday, no, no, um, Monday, Tuesday, no, no, Monday. Actually, next week, Monday. Next week, Monday. That's seven days from now. Right? Exactly. Mr. Kamal, you understand the procedures already. And it defaults by three days. Sure. So, we are adding extra seven days. Ṣé mo pé àti rọwọ́ yín Monday àárọ̀ kùtùkùtù Tuesday a máa pọ̀ tàjọ máa wá bí ó yẹ kó ti yẹ yín náà ẹ understand àbí. anywhere you anywhere. go fish out. bẹ́ẹ̀ bá tiẹ̀ sí ilé anywhere tẹ bá wà tẹ bá wọ̀ a máa wà mọ̀ yín bẹ́ẹ̀. No, not, not even a problem. No problem. But I understand nǹkan tí mo try láti sọ. I ma understand. Ẹ jọ̀ọ́, all all can understand. Ẹ má jẹ́ kí Tuesday dey jọ. Uh, no, kò need like like I've said, next week as a matter of fact before next week i'm at sanwó yìí now. ẹ dẹ̀ jọ ẹ sọ fún kejì yín it's no. very important. mr arugba right. ẹ bá a sọ fún mr arugba. uncle thank, thank you, you so much. ẹ ẹ sì lọ. thank you sorry enter. ẹ sì lọ nìyẹn ni ẹ ah, wọ ẹ má wọ yìí kékeré lélẹ̀ ṣé ti lọ bẹ́ẹ̀ yẹn ni. a ẹ má lọ ẹ má lọ ẹ má lọ. ẹ bá má ìfẹ́ lọ. ankọf àti ìbọn tó yẹ kẹ dání kọ. ìyẹn di tuesday tuesday. tuesday tuesday tuesday. ṣé kò ẹ má wọ tèmi yé mi tuesday àbí. Eh, yes tuesday wo bí bá ẹjọ ẹ bá wa bá àwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀. Ah, ọjọ́ ló ń pẹ́ ìpàdé ò jìnà àbí ìpàdé ò jìnà ọkọ̀ jùlọ ń pẹ́. ṣebí tuesday àbí ah, ẹ má wò ṣé ó jẹ́ tuesday yẹn gan-an ó yẹ kí n lọ deliver aṣọ fún customer personal ní ìwà deliver fún àmọ́ nítorí yín mo láìkì yín gan eléyìí mo láìkì yín nítorí ẹ̀yin méjì ah, ibi bàbá mi jókòó sí ṣọ́ọ̀bù mi ọ́fíìsì mi ibi tí máa jókòó sí máa ṣí lẹ́kọ̀ọ́ kọ́ lẹ́kọ̀ọ́ pa báyìí kẹ́tọ́ kan tán mo ti ṣí fún yín àti máa jókòó sí bẹ́ẹ̀ máa oh, ṣe ọ̀hún. Oh, we are very grateful. okay àti ń lọ ẹ ṣe. Ah, ẹ wà tí ẹ ṣe ń lọ ikọ̀ nǹkan mi jù lẹ́sẹ̀ ẹ lọ ní tó bá ní kẹ́ ẹ má dé ilé ilé bá ẹ ṣe àìsíkọ́ ẹ̀mí yà gùn àwọn ọlọ́wọ́ fún yín ṣe ẹ ṣe congratulations kàmá ostama lórí burúkú ni bàbá ẹ ẹ ẹ kàmá ẹ jọ mo fẹ́ bí nǹkan kan lọ́wọ́ because ọ̀rọ̀ ẹ yé mi mọ́ káwá jọ ìgbà olóbẹ̀ sí ni máa rap <laughs> because o rap mo yẹ pé ẹ báwo lè sọnà um, um, um, next week monday um, um, monday um, um, next week monday um, <laughs> um, monday ó ń kọrin bí chihuahua ọjọ́ <laughs> jẹ́ chihuahua ah! ojú ẹsẹ̀ ẹ̀ ti ràn kàmáàlì mo sọ fún mi sọ fún ẹ ṣé mi sọ fún ẹ àwọn tó lọ yáwó lọ wọn dúró wèrè ẹ tó ti lọ́wọ́ tó wọ́ sọ jókòó olórí progress kò ti lọ́wọ́ sí pé ah ìdúró sí bẹ̀rù sí fẹ́ẹ́ tó gbódó mi olóṣì ò lè nísìmí ó wá jókòó ó mí kalẹ̀ bí hippopotamus bó ṣe wà jẹ́ lọ gbómi ewúro fún ẹ kó mú nǹkan tó lè kíìlì tó lè pa ẹ́ síbi tó wà nìyẹn ah ó dùn mí lẹ́kọ̀ọ́ èmi ò kọ́ máa pánkọ̀ fòwádìí kọ́ fi bá mi kó gbó ìbọn nísìrò kàmá ó olórí burúkú lèèyàn o ní òun mẹ́ni ó dẹ̀ dùn mí pé rọ̀gbà òfin because ni wọ́n máa jọ máa mẹ́yìn tálákàdé ló máa ní fọwọ́sọ because mi ò understand pé ẹ ò rí owó san láti jọ yìí wọ́n tún wá ń béèrè lẹ́yìn kó yẹ kó jẹ́wọ́ pé ẹ gbà mí omi ò rówó san òwe ẹ tún sọ pé o ní owó kan aláti olórí burúkú tẹ fẹ́ gbà lọ́jọ́ mọ́dé aláti tó lè wà ṣé àwọn bá láti yẹn ò lè wá ṣé olórí burúkú ni ẹni ẹ ṣé tẹ rí ó là mú láti kọjá fún yẹ pé mo ti bá láńlọ́ọ̀dù sọ̀rọ̀ láńlọ́ọ̀dù wa bá mi rádà láńlọ́ọ̀dù sọ fún mi pé yàrá yàrá tẹ́ máa ń sùn sí yẹn tó máa ń wà sí kí ni máa ń sùn sí yẹn pé bẹ̀rẹ̀ ó ti ń dùn tí ó fẹ́ rí ló fẹ́ ìgbéyàwó kó lọ sábẹ́ kọ́ táwọn yẹn bá yẹn tó bá kó kí ni wá lọ́jọ́ tuesday sábà wọ́n gbé àwọn jẹ gbèsè mi jẹ gbèsè lórí burúkú yìí ẹ lọ gba làpọ́ọ̀sì làpọ́ọ̀sì afẹ́ ọjọ́ bá kó yín o torí máa dúró tiẹ̀ bàtà máa fi kojú mo sọ fún yín. owó yẹn ẹ sán máa sin débi ẹ̀wọ̀n báyìí ṣẹlẹ̀ stupid ni ṣẹlẹ̀ ìjọlẹ̀ ni èmi lẹ̀ mọ́ gbọ́mọ̀ ṣiṣẹ́ náà. my friend will you keep your mouth shut. má bá ẹ tẹ́sí ah. tó bá lè ọ̀ just keep your mouth shut. ẹ jọ ẹ jọ ẹ má bínú má bínú má bínú má bínú. keep your mouth shut. ẹ wọ́n ní sọ̀rọ̀ kama ẹ ṣọ́ máa jẹ́ láìsí rice àti irú eh, ẹyin àti ẹyin tó mu ta ti pọ̀ mọ́ máa jẹ kí wọ́n fi salad sí ṣe kí n fẹ́ wá sí eh, eh, ebi ti ń pa àbí ti pa ẹ̀ pẹ̀lẹ́ bóyá lọ jókòó àjókòó fẹ́ẹ́ wọ́n bẹ máa dá sọ̀rọ̀ sí alice ọ̀rẹ́ la jẹ́ náà. ẹ mo kò ń sọ ni pé mo tẹ́wọ̀n bá kọlẹ̀kùn tó bá flash fún ọbẹ̀ yìí kì í mọ̀ stop ẹ̀ oh má bínú má bínú. pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. èsì ní temperature mo mọ̀ pé ibi náà ni problem ayé o ní problem kankan jù láyé ìrònú ẹ̀ ibi ni ọ̀rọ̀ bó ṣe wà yìí haúsá ni òní ròyìn kó fi wá ayé ẹ̀ṣọ́ wúwá kó máa fi jẹun ni gbogbo owó lápò tẹ̀gbọ́n lẹ́fẹ́ ránṣẹ́ fi jẹun náà ni bẹ́ẹ̀ ṣe ń jẹ iṣu àtẹ̀wà tẹ́ẹ̀ fi màkàrónì sí ṣé mo bá yín jẹ́ inú ẹ̀. èmi ò ṣe mo gbà lọ́jọ́ tó ṣe wọ́dà ṣe mo jẹ́ èmi ò ń jà láàmú kó sọ fún ẹgbẹ́ ẹ̀ gbọ́ iṣu eh, eh, ti wáyé nǹkan tó fún ni ó mọ̀ pé kama is a bitch ṣé o mọ̀ bẹ́ẹ̀ kama ah, because àti jẹlẹjẹ ìgbà ìgbà tí sọ owó àti sọ owó ẹ̀ báyìí tìkọ̀tìkọ̀ ni òun ló délẹ̀ tán sí i ló wá dẹni tó ní hypertension tẹ́ pé high blood pressure ti rise bí nǹkan mi àmọ́ mi ò ní wò wáyé náà torí o ti kú dalẹ̀ sí dàbí e, e, ẹ̀fọ́ tó lákìkílẹ̀ òfì kí ló lúwa fẹ́ ṣe ṣé mọ̀ kan jẹ́ kí n bẹ́ẹ̀ lọ wá oúnjẹ tí máa gbé fún ẹ má bínú ìlú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má bínú ṣé kí bẹ́ẹ̀ lọ gbé jẹ wá ńlá ṣe bẹ́ẹ̀ nu ẹ ló wà yẹn. má ṣe tó bá dé dúró nínú fọ́tò rẹ̀ ìtọ́jọ́ kò sí níbẹ̀ àbíkó tẹ̀ pamọ́ṣẹ́. ọ̀rẹ́ ọ̀rẹ́ tẹpámọ́ṣẹ́ má tanra rẹ jẹ àtẹ́lẹ̀ ọwọ́ ẹni o kì máa ìtàn ni jẹ́. ọ̀rẹ́ ọ̀rẹ́ tẹpá mọ́ṣẹ́. ló wọ wọ yìí wá gan-an jọjọ tí ẹ sọ fún mi náà ń dùn wò ló ń lò. èmi láre èmi láre mọ́nì èmi láre expensive èmi máa lo drug èmi máa lo drug irú mo lo drug god gift ni ẹ̀bùn ni àti pé májẹ́ káwọn obìnrin máa complain. complain kẹ. Ah, ọmọ ń complain. pé ọmọ ni wọn tètè wá. Oh, ṣé èlò wa ni kò wá ṣe mí léṣe ọmọ yẹn kan ṣáà ní mi. tẹ́sí ló mú tó ṣẹlẹ̀ ọ hmm. ní very good day máa ń pẹ́ lórí obìnrin mm-hmm. yẹ mm-hmm. àmọ́ wọ̀ mm. mo pẹ́ pẹ́ pẹ́ yes. oh serious ipa ẹ̀sìn pọ̀ jù eh, bad ah. boy inú ìwé fún lóòrùn ìjọba máa ń lọ. àròrí kìnnìún nìyẹn so òkúta ti kì í mẹ́fọ̀ tẹ́lẹ̀. Mm-hmm torí pé wá good wá ṣe mi ra gbádùn ẹ máa sọ fifty k fún ẹ. ah Larry are you serious. lórí fifty k. ó kéré. Ah, ó pọ̀. ẹ eh, ó wà òkè. ẹ̀ẹ́dẹ̀ wọn náà mo ti mẹ́tọ́ àbẹ̀tẹ̀ yẹn wọn náà one thousand two thousand fifty k nígbà sọ́dọ̀ tí kẹ̀tù kù yìí òun máa fi pọ̀ sí mọ́tò máa gbé mi délé. Eh, Larry ṣé kí wọ́n la? mo lè wá lọ́tún aṣọ́rí wíìkì yìí kọ book mi mo lè wá everyday. desire olómi ló máa ń rẹ̀ olómi máa ń rẹ̀ mo ní láti refill so ti bá refill yẹn wọ́n lè wá ń gbà ẹ́ but owó yẹn ló ní problem yẹn owó yẹn ló ṣe yẹ o owó yẹn ló ṣe yẹ o àbí kí náà ló ṣe yẹ. sọ wọn lọ desire tó bá dọ̀là kó sẹ́yìn account number ẹ̀. ah láì rí ibi ni màá kú sí mi níbi tí mò ń lọ mọ́ i'm serious mi níbi tí mò ń lọ. like it lòun ti nífẹ̀ẹ́ ó Oh, díje fẹ́ndì ní kò tó to àwọn orí rẹ̀. erépa ẹ̀ ti pọ̀ jù bíbí sílẹ̀ ìdọ́jà máa lọ. mo ń ṣeré hmm. tó bá tó bá tó bá wojú mi wá rí pé mo ṣeré mi ṣeré mú mi nìyẹn àní àní gbogbo nǹkan tí mo lè ti mo fi nífẹ̀ẹ́ obìnrin gbogbo ẹ̀ lónìí mo nífẹ̀ẹ́ gan lọ́wọ́ jọ́dọ̀ ọlọ́wọ́ ìfẹ́ tí mo kó sí mi lórí mo tún wà confuse báyìí. are you serious? kó lè serious mi ì máa Oh my serious case. àìlójúnú so um, darling Yeah. ò ní fẹ́ kẹ́ pẹ́ o ẹ má pẹ́ rárá ṣe mọ̀ pé èmi nìkan mo máa wà nílé and ẹ̀dẹ̀ mọ̀ pé à ń lọ so ah, ah. please don't stay long. Oh, for me, ṣáà mi ò lè pẹ́ náà just kì í lọ sáré dé ni ṣe ti gbọ́. nǹkan jẹ́ náà ni mo pín nìkan máa ń lé and I will be feeling bored. ṣé bá jọ wà nílé látànà ni mo jú dàárọ̀ ẹ̀ pé kí n débì kan kí n padà lọ sáré ṣe anyway kẹ́ take care ẹ má pẹ́ so dáadé ẹ jẹ́ kí n bá yín ṣe kẹ́. come back ẹ mo ti máa sọ ẹ̀mí kò má yọ rẹ̀ lẹ́nu kí ni mo ṣe tí mo nílé ìṣílẹ̀kùn. okay no problem. mi ò lè pẹ́ de ṣùgbọ́n. all right don't take it. take care. Mm. take care. yeah ó dà wọ́n. okay bye kẹ́ ṣe jẹ́jẹ́ o. darling what happened darling darling kí ló ṣẹlẹ̀ no darling don't do this ẹ eh, abu jọkẹ́ darling wait wait darling don't do this abu jọkẹ́ gbà no no no darling darling kí ló ṣẹlẹ̀ abu jọkẹ́ gbà ah oh my god darling please don't do this abu darling darling darling please don't do this. má wọlé ẹ má okay. no time ẹ pẹ̀lẹ́. ẹ ṣe nọọsì. Ah. Ah. Yeah, sorry. Yes. Uh, you can. Yeah. Doctor. Wọlé. How am I doing here? <laughs> Ẹ̀yin fọkàn yín balẹ̀, okay? Um, just one or two uh, things so I can n ṣàlàyé fún you, okay? So, tẹ́ bá ti gba dosage later, We'll see my office so I can talk to you ṣé kò sí pé wíwá ṣá. no no no you just relax You'll be fine. ẹ ṣe gan. àní sọ fún wọn pé kó lóògùn kó dẹ̀ rest kò èwo ni wọn máa sọ pé àwọn láìkì oògùn kó lóògùn kó dẹ̀ rest àǹtí yes eh, no no no ìyẹn ti kúrò ń bẹ̀ yes now àǹtí máa pè yín padà sẹ́ máa pè yín padà. Yeah, yes, sir. Yes, please. Okay, ah, let them come in. Let them come in. Ẹ pẹ̀lẹ́, engineer. Ẹ pẹ̀lẹ́, please, have your seat. Yes, sir. Ẹ pẹ̀lẹ́. You're welcome, madam. Ẹ pẹ̀lẹ́, ma. Yes, sir. You can leave. Thank you. Yeah, it's okay. Mm -hmm. Mm -hmm. So, Ẹ pẹ̀lẹ́. I should consult to you. Ẹ Yes, sir. Okay, so basically, the only problem with your health is lack of exercise. Lack of exercise? Yeah. Doctor, yes. Kí ni nǹkan tí exercise ní ṣe pẹ̀lú nǹkan tó ń ṣe mí? <laughs> Ó pọ̀, màá jẹ́ ṣàlàyé ẹ̀ fún Okay. Yes, uh, you know, I must exercise ń dédé ló ń jẹ́ kí ẹ feel àwọn pain then feel àgọ́ ara yín. Yeah, you need to make exercise a lifestyle. What, doctor? Yes. mo rest dáadáa náà. kẹ́ rest gan ni Oh wow ok Oh, that can I relax ó that can I rest ok Oh, that can I exercise now? you know to enjoy a good glow of health okay you need to exercise your body regularly uh, I will tell you something for free. Okay. Lack of exercise is the biggest menace plaguing the modern world. Hmm. honestly yeah, because everybody come adara lẹ ẹ máa rí at least just doing something daily wọn ò ní yes come on, pé everybody ló ń sáré everybody fẹ́ jẹun but we still need to create time to exercise our body if you cannot do the body workout hit the gym I want instructors kun bẹ ọmọ sọ fún yín do this do that thirty minutes one hour per day you're fine. okay anyways doctor yes, that's please. all it takes to enjoy a good health. trust me if you can maintain that that lifestyle you're good to go. Okay, doctor. Yes, please. Mama, máa try gbogbo possible best mi mm-hmm. wípé wọ́n put into practice. <sighs> And in fact, èmi gan máa jẹ́ supporting system Ah, that would be fantastic. Eh, torí ó dá kẹ́yìn náà máa ṣe. Exactly. In fact, we will motivate one another. Exactly. <laughs> Ẹ thank you very much. Mo appreciate it. Yes, Engineer, it is well. Thank you so much. All right, get take care. And if there's any other thing. No problem, sir. Thank okay, you. thank you very much. All right, go that. Okay, sir. okay. Have a nice day, sir. Yes, thank you. sọ sẹ́yìn torí pé mi ò lọ lọkọ mi ṣe fi mí sílẹ̀ tí mo fẹ́ lọ. Yeah, but how is that your fault? You're not rò ó ṣan? That's not enough reason to leave a woman now. Ah, wait. Mo tún lọ wá ṣe ṣá. Omi. Ìyẹn tó lọ wá ṣọkọ mi. Yeah, but she ain't ò try láti get things resolved ní ẹ̀ báwọn family is already. Of course. And they didn't do anything about it? Ah. Bubu àwọn ọ̀rẹ́ rape at any more sí even our family but still ó lóun ò ṣe mọ́ what can I do. Yeah. That's sad. Um, but you'll be fine. Olawa, Olawa, definitely. Olawa, show up. Amen. Yeah. Um, Robert. Yeah. Um, mo fẹ́ bi ẹ́ ní Sure. fiancé ẹ̀ gan. fiancé ọ̀rọ̀ lálẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá lówó òun ló ní fiancé ṣé mi tó kí mo yìí try to manage ara mi tí mo try to make ends meet tí màá ní obìnrin ló kú báyìí sí tí wọ́n máa fún obìnrin láti lówó ṣèbí mi ni máa tọ́jú obìnrin so for now I'm, I'm, I'm single and I really don't think I have the, the power. Yeah wait wait má sọ fún mi pé bó ṣe dàgbà tó yìí o handsome o dùn rí lọ́mọkùnrin o ní èèyàn kankan nínú life no i don't. no. no it's my choice ah, ìmọ̀ye obìnrin tó gbé ọmọ stock mi on the regular bọ̀ fúnra mi mo sọ fúnra mi pé tí bá ti yẹ máa date it must be a progressive person you know mo ẹ̀kọ́ lọ́wọ́ àpèsè. Hmm. You're sounding to be a responsible guy. <laughs> well, I was raised to be responsible by a very good mother. <laughs> um, Robert. Yes. Can you be my companion? I want a man with a six packs. I'm not ready to look back. I don't know what back. you lack, but all I want oh. is six packs. I'm searching for you, searching for you, searching for you. Yeah, yeah. yà mo ti gbé ẹ lẹ́rọ ẹ̀yà mo fún fún no no no no no tired kẹ díẹ̀ díẹ̀ ni. Move! back. Yeah, by, by a month. After my letter. Yeah, okay. You're welcome, baby. My baby. Oh, baby, you like it. Could you ice something like ice cream? Maybe I need ice cream. I need what? Should be part of ice cream now. I need for more good. This time. By a month, sir. I'm going to by a month. I'm all out. Shut up. Yeah. Okay, you're welcome, baby. Oya move, man. Move. rọ̀mọ́láwárì yẹn tó dẹ̀ lọ láti alẹ́ àná tí ò tiẹ̀ dágbére. ó tiẹ̀ ti wá sún mi báyìí ní wọ́n báyìí ò máa lọ mọ́ ah, fine girl ló pa báyìí pretty girl. Ah. Oh. Ah, ìdílé àbí ọmọ o. ìgbà tó jẹ́ pé eh, eh, ìran ló wọ́n máa ṣe kiri bó jẹ́ ìrọ̀ báyìí ló ní pé kó fẹ́ wọn nífẹ̀ẹ́ wa o. kí n tí èwo tí ẹ wò tí bá gba yín létí tí màá yọ. ẹni tó ti kú tẹ̀ tún sọ̀rọ̀ rẹ̀. ìránì ah, ah. ah. ló gbé débẹ̀ wọ́n ti lo eléyìí hmm. ẹ rápẹ̀ ẹkún ti báwo lẹ́yìn ṣe wọ̀. ẹ wọ ẹyẹ bára yín dà fún un jáde. àti ẹ dìde inú ẹ dìde. wákà bíi ṣe I don't understand. ó ti ṣẹlẹ̀ ó. kí ló ṣẹlẹ̀ ọtí romúlá ni. kí ló ṣẹlẹ̀ ọmọlá. kí ló ṣẹlẹ̀ ọmọlá. ẹ dúró kí ló ṣẹlẹ̀ ọmọlá iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe ah. ẹ wo wọ́n ti lọ ilé wọ́n ti lọ Rọmọlá Rọmọlá ẹ má mi jọ̀rọ̀ mi ẹ má mi jọ̀rọ̀ mi Rọmọlá Rọmọlá Rọmọlá Rọmọlá Rọmọlá Rọmọlá. Rabala, you can't do this. You can't do this. Rabala, wake up. Wake up. Rabala. Rọmọlá. Ah! ẹgbẹ́ wọn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ Rọmọlá Rọmọlá Rọmọlá. Rọmọlá Rọmọlá ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn. àga o ayé máa burú o ọdẹ wò mí ṣoṣo ọkọ mi lẹ́yìn ọkọ ojúkọ ẹgbà ojúkọ ẹrẹ. ẹ má sunkún mọ́ ọmọ wa ikú dòrò o ṣe wá jẹ́rú ẹ̀yìn ní orílẹ̀ wa ṣẹlẹ̀ sí tí ó sì wájú tí ó sì kankan lẹ́yìn àmúṣá mọ̀ pé ọlọ́run á mi rọ yín lójú ọlọ́run á dúró tì yín ẹ mọ́ mi wá ẹ má sunkún mọ́. ṣèmi ṣèmi ṣèmi lè lè tutọ́ sí ṣèmi lè lè tọ́ sí ẹ̀rí pé kò dọ̀rọ̀ ṣe ní látọ̀ sí. mo ní kí ẹ bá sunkún mọ́ ẹ bá sunkún mọ́ kò kúkú wà wá lọ́kàn ilé ìṣẹ̀lẹ̀ sí wa ó ti di àbá gbàgbọ́ lọ́lẹ̀. ìsunkún ẹ̀yin náà fẹ́ wí. mọ́mí mọ́mí. ẹ ti fi ara mi lẹ́gùn mò ń gbọ́ mò ń gbọ́. Ah. ẹ̀mí ẹ̀jọ̀ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ̀jẹ̀ lè má sunkún báyìí ẹni tó bá ní pé kó dùn yín kó mú tiẹ̀ kó lù pa ẹ̀jọ̀ torí ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́. àbí kí ni kọ́tà tún fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ju pé kẹ́ má sunkún mọ́ lọ ẹ jọ̀ọ́ ọmọ mi. mi ò sọkún mi ò sọkún mi ò sọkún ẹ ṣe mi ò sọkún ẹ ṣe ẹ ṣeun ẹ kàn fún mi ní ààyè díẹ̀ mò ń bọ̀. bọ́lódà mò ń bọ̀ mò ń lọ. mi ò lọ bí kan ṣe ah, ẹ ṣe wà òkè. wà òkè àmọ́ òkè ẹ ṣe ẹ ṣe wà wọ̀rẹ̀ ẹ má wọ̀rẹ̀ ẹ wá ọ̀rẹ́ ẹ ṣe. ọlọ́gbọ́n ló lè yé ọmọràn ló lè mọ̀ love with affordable things. You died for the ephemeras. ṣé rántí pé lọ́mọ́lá sọ fún wa pé honourable yẹn ask on wa. ṣé ẹ̀yin ẹ̀ rò pé ó possible kí honourable mọ nǹkan kan pa kó ẹ̀ ṣá. Ah, ah, rírò kẹrù ló ń ròyìn by the way kò sọ fún wa pé honourable lòun lọ nà. it doesn't matter kò mátà kò dìgbà kó tó sọ fún apò òun lọ sọ́dọ̀ honourable now ẹ̀yin náà ẹ mọ̀ bí àwọn politicians ṣe máa ń behave they are not straightforward people they are they are, they are very cunning. ẹ má jẹ́ ká gbẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo nǹkan tó ń ṣokùnkùn sí wa kedere níwájú Ọlọ́run so please let's just end this matter abeg. <sighs> so bí a ṣe ní rí ọ̀rẹ́ wa mọ́lélẹ́yìn. Uh-uh a ṣe máa rí nà. ẹ̀yìn níbo. tó a jí mi. mo kọ́ mọ́ bẹ́ẹ̀.

láìsẹ̀ kan gbéṣẹ́ fún àbí kí ni gbogbo eléyìí à ah, ẹ wá ṣé èmi náà lè mọ gbérin ni bóyá mo tiẹ̀ lè ní bíi sixteen pack. ó mọ̀ fẹ́ wúwo irọ́ ni mo lè gbé kí ni ó fẹ́ wúwo ọkùnrin kọ́ làwọn tí ń gbé ni kò sí mi ọlọ àwọn tó ń ja boxing àtàwọn tó ṣe kínní kò sí wà ní kán mọ gbèrè òun mọ pàtẹ́wọ́ òun ò ní bá wọn gbèrè òun kí n gbé lẹ́ẹ̀kan kó kọ́kọ́ yọ bíi two pack kì í ṣe two pack ṣàkọ o. ẹgbà mi ẹgbà mi ẹgbà mi ẹgbà mi tọ́lá wà bẹ́ẹ̀ ẹgbà mi ẹgbà mi oró oró àyà mi ti gé àyà mi ti gé tọ́lá wà bẹ́ẹ̀ ẹ gbà mí o oró oró oró oró ẹ wá gbà mí ẹ wá gbà mí o àyà ah, mi ti gé àyà mi ti gé ẹ bá mi gbé kí ló kí ló wà níbi irin nìyí kí ló tó wà níbi irin ẹ náà pẹ bá gbé àyà mi ti gé àbọ̀ gbé kele ẹ bá gbé ẹ tó wọ jù dé ó wọ jù. débẹ̀ ló gbé pariwo jà lẹ́tọ́ pariwo òsì jẹjẹ ni gbé tani gbé kalẹ̀ tó wà bẹ̀ kí ló wà bí irin. ẹ wọ ẹ fi fìlà lẹ̀ irin ni kẹ́ gbé ẹ fi fìlà lẹ̀ irin ni kẹ́ gbé. Ah, ẹ tẹ́ àdá òsì àyà ah, mi ti là o. sẹ́ka bá o gbé ni. ẹ bá gbé ẹ bá gbé. owó tó ọjà mi sọ fún mi àbọ̀ fún mi. ẹ sọwọ́ ìfòyín fòyín ìfòyín wọn náwó ìfòyín ìfòyín sí ìfòyín. ẹ dákun ẹ mọ bínú ebi ń jó ni ẹyin èmi gbẹ wájú mo gbẹ lẹ́yìn. ta ló sọ bẹ́ẹ̀. ẹyin ni. ìwọ tó ọdún six pack láyà ọ̀rọ̀ gbẹ. ọ̀rọ̀ gbẹ. ọ̀rọ̀ bọ̀dí. six pack ló wà láyà rẹ̀ ọyọ ẹgbọ ẹgbọ ẹgbọ náà six fifty tí mo jẹ yín jó ní ìsẹgbà. sọ ọjà mi lówó ni mo ti fún ọ ti pẹ́ ọmọ ni ẹ dá àgbẹ̀ bá àyà yìí ẹ bá gbé kọ́ ẹ bá gbé mi lọ sọ́ọ̀tù tù ẹ wo spinal cord àyà yìí ti kán. àgbẹ̀ ló dáre àyà spinal cord lọ́wọ́ àmì bẹ́ẹ̀ particular colour lọ́wọ́ àmì bẹ́ẹ̀ particular colour ni ẹ bá jò kan ẹ dá àgbẹ̀ bá gbé ẹ gbé ẹ gbé ẹ gbé. ó yá jáde jáde ká tó sọ́ọ̀lẹ̀ padà o. ẹ bá sọ́ọ̀lẹ̀ ẹ bá sọ́ọ̀lẹ̀ ẹ bá sọ́ọ̀lẹ̀ ẹ bá sọ́ọ̀lẹ̀ ẹ bá sọ́ọ̀lẹ̀ ẹ á máa gbé lọ bí hospital. ẹ máa hospital. hospital kọ musuari ni. kí ló ṣe. gbégbégbégbé sí ọsọ ọjà rẹ. hospital wo ni wọn lọ. àyà mi ṣe kìkìkìkì. n bó ṣe ṣe bẹ. ó dà pé eegun bíbá yóò pé mọ. bọwọ bọwọ yẹjẹ àyẹ̀wò ni. Ah! Ah! kí ló wá débi. àyà ah! mi àyà mi. yọmọ yọmọ yọmọ ọmọdé ológun ni. ọmọdé ológun ni hospital hospital hospital ayayi mo gbọ́dọ̀ ṣe sọgidi fún ẹ bẹ ẹ bẹ gbà ẹ bẹ fọwọ́ kẹ mọ. ẹ yóò ṣe ní mọ̀gẹ̀ mọ́ṣúárì ẹ mọ́ṣúárì yìí ti kú yìí ti kú. ẹ bá bọ̀ ẹ bá bọ̀ ẹ jẹ́ kọ́mọ gbẹ́dọ̀ tó tó tù ẹ sọ́ọ̀tì fún mi. ẹ ní sùúrù sẹ́yìn gbọ́ pé mosquito gbé wẹ́ẹ̀tì. Ah, èmi mọ̀ pé owó tó bá èmi kàn ní kí n máa ń gbé inú fúyàfúyà ni mo gbé àbí jìgì ló jálẹ̀ bí àyà spinal cord àyà mi ti kọ́. àdébàtà mi spinal cord mọ́ pàtíkùlà kọlọ̀ mi wá bẹ níbẹ̀ wájú. pàtíkùlà kọlọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe sọ́jú. lọ́wọ́ kó bẹ̀rẹ̀ jẹ́. ẹ ẹ bá bá ẹyẹ ṣe dọ́tọ̀ ìrọ̀ eléyìí sọ̀rọ̀ àkúrò ìgbàjọ. wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀. ẹsẹ̀ ẹ̀jẹ̀ gbé lọ́kọ̀ sí òkú. ṣé bá mi gẹ́ sí. ọtí sọ̀rọ̀ ìbámi kò tí. gbélé gbélé gbélé gbélé gbélé gbélé gbélé gbélé gbélé gbélé gbélé gbélé. ẹ kì í máa sí ẹ kí ló dé bá ṣe. mo kò mẹjáde mo kò yóò ṣe tẹ̀lé mo kò. Ah, ọmọ ti yóò jí yóò dà. ẹ yóò ẹ bá mi ìkúmọ ìkúmọ ìkúmọ ìkúmọ ìkúmọ ìkúmọ ìkúmọ. sẹ́rí sẹ́rí kò dìgbà tí mọ́tò bá tó pààyàn ká tó sọ pé ògùn pa ògùn fẹ́ pa wèrè. ẹjọ́ tó bá mi kó tíì tíì kìnnì tíì gbóná. ọ̀fẹ́ lọ ọ̀fẹ́ jẹ lọ́ọ̀jì. irọ́ ìjẹ́ pépà àyà yìí mo ní lọ́kàn tẹ̀sí. Oh, sorry, this is a convenience. Eh, come, eh. come, oh, come. sorry, toilet. Ah, simple, you never did so no. Thank you. Find this. Toilet. Adara, that was. kò sí <laughs> torí yóò wà díìmù náà ní òjò wọ pátá aṣẹ́wó ọmọ kò sí lásán. You dying for the ephemeras. pé. Don't forget life is a gene. You have to be fit to be fixed. You can never give what you don't have. Àtàlà ọ̀hẹ́ ni ní kí tán ni ooh ooh ooh. I want a man with a six Six pack. I'm not ready to look back. I don't know. for you, searching for you. I

èmi ti sọ tẹ́lẹ̀ náà mo sọ pé. Ah, àti láwí ti ń bọ̀ láwí ti ń bọ̀ láwí ti ń bọ̀ ó ti ń bọ̀. ó <laughs> ti di jayé ẹ ó ṣe pé tọ́lẹ̀tì wọn mọ ọ̀fọ̀ bí ẹ ń fọ sọ. àpọ́nlé ni tọ́lẹ̀tì ilé ìgbẹ́ ni wọ́n ti rún wọn wọ́n ah. lọ́wọ́ jẹ́ kí wọ́n jábọ́ sínú síǹkì. ìṣẹ̀lẹ̀ <laughs> yìí mẹ́ẹ̀ta yìí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ yín o. Eh? <laughs> ọ̀gá ah. sẹ́ ọ̀gá sẹ́ sẹ́ o. ṣé wọ́n lọ sí a ṣé lè ṣe ẹ̀ ẹ bá ń bí o orí ti dàrú ní àgbáyà òṣì. ṣe mọ̀ pé olóògbé application gbà tá a fẹ́ wá sí. olóògbé bá yà dàrú olóògbé bá yà dàrú lẹ́nu. Ah, it's a bad expect eh. eh, eh, ẹ dápẹ́ mọ́ bínú pé mi ẹ ló sísítà mi ẹ ló àwa yìí ẹ dákun ẹ kíní inú tọ́lẹ̀tì tán bá rùn yàn nù tọ́lẹ̀tì tell me the express let me know báwo ló ṣe máa rí iná láìsí big brother wọ́n dẹ̀ rún imọ́ nù tọ́lẹ̀tì kí ló ṣẹlẹ̀ gangan náà. <laughs> manager yín máa kọ́kọ́ lọ fẹjọ́ yín sùn. o tún wá da gbogbo ẹ. ọ̀pọ̀ ìjẹ́ ọ̀pọ̀ ìjẹ́ ọ̀yà ìjà lọ ní ìsìn kémi náà lọ sọ fún manager wa pé ẹ̀yin ẹ̀yin o ẹ fẹ́ sọ ilé iṣẹ́ wọn di prostitution ilé iṣẹ́ wọn prostitution. ọgbẹ́ tó bá sì ní sí sọkútù wọ̀wọ̀ lọ sí sọkútù wọ̀wọ̀ lọ kò ní mọ̀ nǹkan ti da wọ́n ti dànù tọ́lẹ̀. prostitute yìí. eléyìí gàgà ló pè ní àwọn ọmọ sẹpẹtẹrì. ilé iṣẹ́ wọn ọmọ sẹpẹtẹrì. prostitute. kí ló ṣẹlẹ̀ tẹ̀yìn wọn gbà ẹ ti ṣe bí pàtẹ́ ìka tẹ́sùbà ní mọ́sálásí. mo fẹ́ sànńdì ni. sọ́ta ni. tí bá sànńdì báyìí ọ márùn ọ hàn dìé ah, ah. n ò pé náà kìlọ sànńdì ní zuu ni. Mm. láì ṣe fi ga kú. tòmọ́ra dára dá ọ̀sẹ̀ fẹ́ sànńdì. <laughs> yàrá ìsọkójú ti ń gan wà ń bẹ̀. bílẹ̀ bá kàyé mọ̀ ìgan lè rùn. ọ̀rẹ́ ẹ lè rùn. <laughs> tí bá sọ̀rọ̀ gan. tani kí ni ọ̀fẹ́ sọ́nbẹ̀. kí ni ọ̀fẹ́ sọ́nbẹ̀. ilé ìtọ́jú mi tripod. nothing for nothing. Ah. <laughs> Sínú, kí ni wọ́n ṣe ń bí? Kí ló ń ṣe ń bí? Mò ń lubricanti àwọn òde pẹ̀lú àwọn òyìnbó ṣì ẹ̀ rẹ̀. Hi, good afternoon. Good afternoon. Àwọn ibi tó bá yẹ kẹ́ ẹ dúró sí ẹ̀ ní dúró síbẹ̀. Gbà lọ́wọ́ mi, kó fún láyẹ̀ o sọ fún pé owó nǹkan tó sọ pé òun fẹ́ ṣe òun nìyẹn kó lọ tún wọn ṣe o kó dẹ̀ make sure pé òun ṣe dáadáa ok all right. wọ́n lọ sí sí Oregon branch tí anybody bá bèrè yìí ẹ sọ pé kán tó dé mi wọn kẹ́kọ̀ọ́ mi and then tí any other maybe new clients or anybody tó bá wá let me rí lẹ́yìn. kí ló ń ṣe bíbà ó tún wá ń jẹun bí omi ni ó bá dùn ṣá. ló ń ṣe é lọ wá wá wá ṣẹ́gun tí ìrànwọ́ tó fi ń jẹ́ mi. báwo ó sì dìde lọ síbi tó ń lò lọ́jọ́. ẹ lè ní bẹ́ẹ̀ kẹ́ ẹ ní. tó ń bọ́ mi ẹwà náà. ìsílẹ̀ tó bá ti jù nílẹ̀ sí ìwúwo ṣe rí olè máa fún ẹ nígbà jù tó bá sọ yín lẹ́nu. èmi èmi ẹni tí ò gbọ́n ẹgbò kiri sandpaper manager wa pè mí ẹ kémi lọ pààrọ̀ gbogbo bóòtù ẹ tó wà lára àwọn kinní jíìmù tán fi ń ṣe jíìmù èmi ṣé èmi wá gọ̀ bí ẹ ẹ ẹ tí èèyàn kẹ́kọ̀ọ́ méjì síwájú tó wá jẹyọ kan ìkejì wa ranjú lẹ̀ ẹ wọ́n wò báyìí tí mo ti gbowó gbogbo bóòtù yìí ń yà sandpaper wọn lẹ́yọ kọ̀ọ̀kan yìí sọ ọ́ di funfun yìí ni mo ti ra tuntun sí èmi ni mo wáyé iṣẹ́ níbo ni jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ lórí eléyìí náà. Scotland bóyá Canada lè ti meet mi tẹ́ mọ́. exactly Canada náà ni ah, eh, nice to meet you. nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé Canada tèmi ń sọ èmi ò mọ tẹ́yìn ń sọ ọ̀gbọ́n tèmi ń sọ Ìbàdàn ló wà ní dùbí aláwo tọ́ṣẹ̀ dá sílẹ̀ sílẹ̀. Ìbàdàn in in Canada. just breathe in breathe out breathe in breathe out now let's go you can do it. Yeah, that's it, baby. Go, you can go. Hello. Hey, what's up, sweet sister? I'm fine, thank you. Ṣọ́ fún ẹ ní pèlè. Ṣọ́ ṣe ń pèfè lè. Margaret. Ọjọ́ ọ̀rẹ́ sísá mi kan ni, I'm sorry oh. but. O bá náà jọ mọ́ mi eh, Sorry sir, má bínú sir, sorry. Don't forget life is a gym. You have to be fit to be fixed. You can never give what you don't have àtàlà wa ni ní kí tán ni jẹ́. I want a man with a six pack. Six pack. I'm not ready to look back. Look back. I don't know what you like, but all I want is six packs. I'm searching for you, searching for you, searching for you. Jumi àbí kí ló ń pè? You again? Ó ṣì pè mí lórí phone three hours ago. But the software, fún I wasn't interested láti fẹ́ rí ẹ and mo sọ báwo lè báwo lè find out ibi tí mò ń gbé báwo lè gé ibi tí mò ń gbé that's even the annoying part of it báwo ló ṣe mọ bẹ́ẹ̀. ìfẹ́ òṣìwò ló ní sí ìtàní ìfẹ́ wèrè wo ló ní and also báwo lè dénú lẹ́yìn báwo lè get to know my address báwo lè ṣe mọ lẹ́nu. Mm. Hmm. ìjọkọ̀ bá wà bẹ́ẹ̀ ń jọ mo wá ní ibi àfojúsí tírè òye o bóyá màá gẹ́sì bí tẹ̀ ní. tírè o ṣọpẹ́ pààyàn yẹn wọ́n tún lè tírè mi báyìí ó mú ìkùn lè pààyàn. tọ́ra rẹ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ẹ́ ni kò bẹ̀ ó sọ ìpa mi àbí kìí ṣe lọ kìí ṣe lọ kí n yọra jásí mi compound get get get get the fuck out of my house get away. ó dàbí ìgbìmọ̀ ọlọ́ka. ó mà ti lọ ìbádẹ́ fi style gba oúnjẹ yẹn kì í sọ pé máa dànù èmi tí bí ń pa látàárọ̀. ọ̀rẹ́ tẹpá mọ́ṣẹ́ má tan ra rẹ jẹ àtẹ́lẹ̀ ọwọ́ ẹni o ìmọ̀ ìtàn ni jẹ́. lọ́lápọ̀ ah, fowó sílẹ̀ má wọrí tí ìbá sanwó ń sìn báwo lọjà yìí ṣe fẹ́ máa pé the last time náà tí mo wá ẹ gbowó lọ́wọ́ mi. Ah, ìwọ fọjà sílẹ̀ kò dẹ̀ fèrè lẹ̀fọ́ lọ́hùn kí la gbé wáyé tá à ń gbé lọ padà sọ́run. má wọrí. all right now ẹ má wọrí èmi gan ma surprise yín big surprise mo ní fún yín ẹ má wọrí. <laughs> ok o ẹ má wọrí. ok o ṣe all right ẹ ṣe gan. àwọn onígi kò ṣáà máa fún yàn nǹkan ọ̀fẹ́ ní títẹ. <laughs> ọ̀rẹ́ mi jọ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ọ̀rọ̀ wo ni jọ tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin tókùnrin ò dẹ̀ nífẹ̀ẹ́ kí ló yẹ kó ṣe. ṣé ó ti fẹ́ra wọn tẹ́lẹ̀ ni. rárá àwọn ò fẹ́ra wọn obìnrin yẹn ló ń yóò fẹ́. obìnrin yẹn ló ń yóò fẹ́. kí ni. ṣé o mọ̀ pé tóbìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin tí ọkùnrin ò dẹ̀ rí tiẹ̀ rò ṣé o mọ̀ nǹkan tó rà. kí ni kí ló rà. orí Fort Milan Bridge ni kí ló ń jẹ́ refund kí ló ń jẹ́ bẹ́ẹ̀. that is that lady is on a long thing tí ò ní parí wo ó kọ hand nira ẹ̀ ní tó bá mọ̀ sórí jẹ́ kí n sọ fún ẹ that guy will never take you serious tóun ni wàá jẹ ní olóòbù ọkùnrin ọkùnrin òde lọ́ọ̀bẹ padà kò lè ever take you serious rárá òun mọ̀ pé ó ti tọrẹ lọ́pọ̀ nìyẹn ṣùgbọ́n bá rò lọ síwájú. rò lọ sẹ́yìn ó ṣeéṣe o torí kò sí nǹkan tí ó possible lábẹ́ ọ̀run yìí ṣó mọ̀ pé bòbó yẹn lè end up nífẹ̀ẹ́ padà i'm serious nítorí lábẹ́ ọ̀run yìí ọlọ́run òkè yìí kò sí nǹkan tí ò lè ṣe. i know right so <laughs> don't lose hope báwa ò fẹ́. ọ̀rẹ́ mi ah ó dẹ̀ ti sọ̀rọ̀ ìtùnú sí mi lọ́kàn ṣé mo nǹkan tó bá ti ń lọ léèní àgbàdo tí mo máa fún ẹ wo àgbàdo mẹ́ta tọ́ntọ́n ni máa kó fún ẹ tó máa kó lọ léèní. ẹ kí ló wá sọ mí dà alátẹnujẹ àbí márùn ni màá kó mi bá yẹn. àná o lè rí márùn kó o lè rí márùn kó máa ń gbé pépà mi o lè rí márùn kó o lè. orí ẹ ní báyìí ni kò kì í bọ̀. èmi ni o èmi wo máa kó five ni five five wo mú pépà wá. ọ̀rẹ́ mi ṣó mọ̀ pé tá a bá ń sunkún ó yẹ ká máa rìnà ìtumọ̀ leave that for another day. kí ló fẹ́ ṣe àgbàdo mi márùn-ún five làgbàdo mi má kó lẹ́nu má pariwo lé ẹ lórí. ọkọ ẹ sáré ẹ ẹ sẹ́rí ìmọ̀ mọ̀ kẹsẹ kọ ìmọ̀mọ̀ ìmọ̀mọ̀ mọ̀mọ̀ ẹ mú fẹ́ jọ ọkùnrin ah, ẹ lẹ́yìn tó kọ́ ló ń jẹ bẹ́ẹ̀. ẹ wò bá níjà ẹ má jẹ kán mú mi náà ẹ̀wọ̀n náà ẹ má jẹ́ ká mú mi. ẹni sùúrù. wọ́n tún pe mánéjà mi yìí tí n bá gba etí ẹ̀ wo gbogbo eyín iwájú ẹ̀ bọ́ máa fòyọ ni ìwọ idiọ̀tì yìí ìwọ mo fún ọ lówó kò fi tún nǹkan ṣe ó wá lọ pàṣẹ ó lọ ń san pépà ẹ títí tó fi ṣèyàn léṣe àbí bẹ́ẹ̀ kọ́ àwa wí tán ìwọ wá sọ pé o gbọ́n o gbọ́n ju company lọ àbí bẹ́ẹ̀ kọ́ má wọrí má máa gbóúnjẹ fún ẹ ní jail. ẹja yẹn jẹ personally ẹja yẹn jẹ personally láì lọ ájì yẹ wọn mo ní sísè mọ lọgbẹ mi. ẹ mọ owó ló ti fẹ́ lọ kí ẹ mú lọ ẹ jẹ́ kó máa lọ. bẹ́ẹ̀ náà ṣe sàn irú kankan ọbẹ̀ kan ṣé kankan náà kọ́ ni gbogbo yín. èmi ò sí bẹ́ẹ̀ tèmi o. Ah, gbogbo yín ló lè náà ṣé bẹ́ẹ̀ ni tílẹ̀ mọ́ bá òun ni bàá wò. padà ń jó sopínù àmọ́ ẹ wá jẹ́ kí n sọ fún yín ẹyọ kankan báyìí láṣìírí yín màmá tú tó bá dẹ̀ ṣe ń tú báyìí ibẹ̀ lẹ́ máa lọ máa gbé jail. èmi ni sọ̀rọ̀ èmi èmi kìíní bẹ́yìn náà máa lọ ìwà kìíní lẹ́wọ̀. ẹjọ́ máa ṣe ni wọ́n ló máa ń kówó yẹn fún wọ́n ló kó fún tó tó bá ti fún lówó tọ́gà bá ti fún lówó wọ́n ló kó fún yẹn fún ó lè lẹ́yìn méjèèjì wọ́n á tó kó yìí náà lọ sí ó lè wọ́n á fún wọn náà lọ ó lè àdúgbò aráàlú òkè olóṣù wọ́n ṣe ó lè ní gbogbo yìí láti kó lọ jẹ́ ìlú máa lọ jẹ́ báyọ̀ gidi Old name. olè abẹsẹ̀ tí ní olè má wọnú wo tó bá wọnú kọ́mí kan tí máa ṣe fún ẹ. ẹ mọ fi mi tọrọ sọ sẹsẹ rẹ èèyàn ni tí wọn sọ fún yín pé èèyàn ni yín sọ sọ fún yín rí èèyàn ni yín ni mo ti fẹ́ bá yín sọ ọ̀rọ̀ ọmọbìnrin tí ó ṣèṣe nínú ilé wọn èmi mọ̀ kọ́mọ kọmísánná ni inú ó gentle kì í sọ̀rọ̀ tí jẹ́jẹ́ rẹ̀ ni mo ń lọ yàtọ̀ sáwọn wèrè tẹ́ kí wọ́n ní nǹkan kan wọ́n mọ̀ ń yá mọ́tò fake life ni mí ni wọ́n ń yá bàtà ń yá pátá wọ̀. ṣèbíjẹ́ ló ń gbà. You have to be fit to be fixed. You can never give what you don't have. Àkàlà wa ni ní kí ìtàn I want a man with a six pack. I'm not ready to look back. I don't know what you lack, but all I want is six pack. I'm searching for you. Baby. Baby. Bí báyìí lọ wá ó ti rẹ̀ mí nìyẹn. ó rẹ̀ kí ló ṣe tó rẹ̀. kí ni mo ṣe tó rẹ̀ mi kí ni mi ò ṣe. Baby, yeah. Well, I want more. More of what? Uh mm More of what, báwo? Ah. You should know what I'm talking about, Joe. Wait, wait, wait, wait a minute. After three rounds, o fẹ́ pa mí ni. O fẹ́ pa ara ẹ̀ dẹ̀ ní kí sọ ni. Kí ló dé? Kí ni mo fẹ́ para mi fún? Ṣé o máa ń pààyàn ni? dime No. Um, I want more job. Okay, we'll have more later. Mm-mm. Eh, eh, mo mọ̀ nǹkan tó ń try láti ṣe. Ó fẹ́ kí n lọ máa wo tàbí. Wo tàbí ti báwo kí la sọ kí ló ní wo tàbí láti ṣe mo ní kò tí rẹ̀. Ó yà ìṣòro láíláí. Ẹ̀ẹ́. Ta mm. Come on, get it over here. Who's is there? Come in. Báwo. Bẹ́ẹ̀, ọ̀fà. Ọ̀sọ̀. so wàá pa? I'm kí o. come ah, ah. tó kàn kún gbogbo ẹ̀ yìí látòkè kan lẹ̀ yẹ baby. kan ó ga o. Wà á bíbi à ṣé láre ò sọ fẹ́ pé òun sí ni o pinnu bẹ́ẹ̀ kó tó máa bọ̀ ni. Actually mi gbẹ àtisálò ni mo ti ní kí n yà rest there. Ẹ̀ẹ́ wá rest díẹ̀ ah, yẹn náà nice kí ni kí n fẹ́ kí ibi iṣẹ́ lálejò ẹ kò sábà fi ẹ. anything. Eh? anything. mm anything for me alágbájá ah, hmm, ẹ wọ́n lè sọ pé anything o Eh, wọ́n lè sọ pé anything o. surely stop Joe. Yeah, jẹ́ kí stop o. Mm ẹja ńlá ni ẹ téèyàn kan ò lè jájẹ tán sí òmùwọ ni pé ọmọ. bébí òun ló force mi ṣe mo ní kí n kí n wá rest díẹ̀ ni. ìgbà tí mo pè é mo lè sọ fún kó wa kò ní yẹ kò ní yẹ. Ah. Ah! ẹsẹ̀ rẹ̀ ṣé ọ̀pẹ jíìmù ni mo ti rí ẹ àbí mo ṣe rí ẹ náà mo ti mọ̀ pàṣẹ wọn nìyẹn ó de sítórì mi mo de gbà mo de gbọ́ mo de ní kí sọ ní ìyàwó mi ìbàdàn ah! sọ̀rọ̀ ìbàdàn ah! sọ̀rọ̀ ìbàdàn mi kò sí bájà sí lè ṣètò mo padà sí débi ẹ̀ o de padà sí débi ẹ̀ o de ní kí sọ ìdánwò gidi mo gbé lélẹ̀ ní de ní gbé sóde ilẹ̀ o de padà yíbọ́ bó ṣe máa ń lọ yìí ah! bó ṣe máa ń lọ yìí nìyẹn bóyá ní bóyá ti wá lu ẹ̀ báyìí èmi wò ti wà lẹ́mọ̀ ọmọ tó máa ṣe fún mi ọmọ tó máa ṣe fún mi ò lè sí máa di kó má ti kó má di yọkọyọ ni dídé àkàndà yóò má di kú bẹ́ẹ̀ bá yẹ bàbá yìí àfẹ́ bẹ̀rẹ̀ ojú o àfẹ́ bẹ̀rẹ̀ ojú o àfẹ́ bẹ̀rẹ̀ ojú o. lẹ́sìn ni bó ṣe ń lọ yòókì gbé ẹ̀rọ ìṣọ̀wá yẹn wọ́n ní padà ní ẹ̀wọ́. jọ gbójú bẹ́ẹ̀ jàre ayé sórí ẹ̀ náà kọ́ tó dáa kò sí fẹ́yàn kan náà ọ̀dẹ̀ ń ran kankan ran parí torí pé ọ̀yọ́ ń gbọ́ mẹ́lẹ̀ wá lè túmọ̀ gbé ẹ̀. dúró nínú fọ́tò ló máa bára rẹ̀ ìtànjẹ kan ò sí níbẹ̀ àfi kó ah, tẹpá mọ́ṣẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ báyìí make sense náà kò sùn tó dáa ní seriously. ìmọ̀ ìtàn ni jẹ́. ẹ̀ṣẹ̀ àyìn àdáyọ̀ mi kì í látsọ. ẹjọ mo fọlọ́ bẹ̀ yẹn ẹjọ ẹjọ ẹṣanú mi ẹṣanú mi mi ò lé ẹṣanú mi èmi. come on move move mi ò ẹjọ please uh, move Dayo please uh, ti wá arrest mi lóde jọ. mo rò pé òṣèré tá ló ń ṣẹ́jú sí. ṣé ìyàwó ṣé orúkọ mi ló pè bẹ́ẹ̀ yẹn ṣé ó yẹ kó pe orúkọ mi lásìkò tá a wà ó jẹ mọ pé èmi gangan ni mò ń ṣe mò ń dúró sẹ mo jẹ pé mo ń ṣe é. kó sì sọ ma ta ni fúẹ̀dì yẹn ọ̀gálápó ẹ wo ìkejì ẹ accomplice ẹ olórí burúkú ẹ ọgbà ẹ mo lè bá yín wá ibi tó wà kí n kí n sọ ibi tó wà kí n wá fún yín. Ah, Mr. ọgbà ti sanwó tiwọn tiwọn tipẹ́ tipẹ́. Eh, eh, kí ni sọ́ọ̀sì. wọ́n ti sọ gbogbo ọ̀ pátápátá. ọ̀gá ti sọ gbogbo ẹ̀ tán. all debts. ọ̀gbà ah! ti sanwó tán ológun èmi nìkan ló kù ó sì mi sọ kábàá ní dára bá débẹ̀ máa ṣe ṣe mi fún mi. táì olórí burúkú bọ̀bọ̀ yẹn ó fi ṣe ní yàrá lògùn gbé ó dẹ̀ dùn mí ó bá ní kò ìbàjẹ́ ṣe é lóhùn ọ̀gá ìjọba tó fífọ́ kókó yìí. àtẹ̀jọ́ ṣe àwọn ọ̀rẹ́ mi abúlé kí n bẹ́ẹ̀ mú. ó sì fọ́ bọ́wọ́ wọ̀nyí ṣe bí ọwọ́ wàwà olórí burúkú sọfí pé òun fẹ́ ṣe fífọ́ fún mi wọ́n pé mímọ̀ kan ló kù kí lè ṣe fún mi ní ṣe fún mi àá ṣe fún wèrè abọ́lórí burúkú lè ti abájẹ. ṣé lè tọ́ ṣé lè tọ́ fífọ́ yẹn ṣé mo ṣe lè ṣe wò mí ṣé ìfẹ́ ìdàgbàsókè ṣe tẹ́lọ̀ mo ṣe ṣe gbọ́dọ̀ ṣe gbogbo kọ́sítọ́mà mi pátápátá gbogbo owó ọjà ọmọ tí lọ jẹ torí kíni àwọn olórí burúkú méjì tó gbé pẹ̀lú ọ̀ọ́ níṣẹ́ tí bá fowó lọ́ra full stop sí láàrin ọjọ́ méjì ó ti jẹ́ tán ikọ́ ni wọ́n bọ́ ṣe wáyé eku èèyàn ni wọ́n bọ́ ṣe wáyé ṣé rí ẹ̀wọ̀n fẹ́ kí bá mi fún ní ẹ̀wọ̀n tó pọ̀ ah, àbúlórí burúkú ni ẹ tó bá mi fi ẹ̀wọ̀n tó pọ̀ sí fún ah, ṣé rí tó máa lọ máa lè rí láti fi ṣorí olórí burúkú ni wọ́n ẹ ọgá ìjọ ṣe ẹjọ máa ti mọ ẹjọ máa ti mọ ẹjọ ẹjọ ṣe mo lè ṣe selfie kò fi jẹ́ káwọn ọmọ pé ikú àtàwọn omi ti lọ. that's not professional can't do that. kò sí ìsọ àkọ́kọ́ sí àjọ àbúrò mi burúkú náà uh, yọ uh, uh, ẹ gbà bọ́. Dayo please Dayo àbúrò mi burúkú náà yọ sí àbàjẹ́ bọ́bá ẹ̀ náwó rábọ̀. Dayo please Dayo Dayo. Dayo please ah ma ayé you Dayo ah, please ah, ah. ah. Ọlọ́run burúkú lọmọ yìí ó ti já takwando rí o. Ọlọ́run ṣe àdúrà mi gbàgbọ́ lọ. Àwọn olórí burúkú àwọn ikú èèyàn àwọn ilé ìwòrán ló pè ní. Wọ́n jẹ́ kéèyàn ṣòye kọ́sítọ́mọ̀ gba ṣùgbọ́n ọmọ olórí burúkú o. Oúnjẹ náà ti jẹ gbogbo tẹ̀ kí fi ránṣẹ́ o kọ́sítọ́mọ̀ mo ti fi ránṣẹ́ sí àwọn olórí burúkú jẹ. Àkìpé ká máa kékeré má máa dẹ̀tẹ̀ tó bá forget life is a gym. You have to be fit to be fixed. You can never give what you don't have. I wani nikito nije. I want a man with a six pack. Hmm. I'm not ready to. What's the feel, Isha? I love that program. My phone in three Don't tell me you're missing course. I miss it too. In two minutes, not even three minutes. I'll join. you sure? Trust me. Mm? Yeah. Mm. ó ní ibo ló gbà wọlé. níbo lèmi gbà ọ̀run lé mi irú béèrè àgọ́ ọ̀run bí mi yẹn and who is this half naked this is my towel who is this half naked guy. honey you remember you told me i need to lose some weight like yeah. i need to have some flat tummy. yes so i went to the gym. okay and this is my personal instructor. and that is why he is half naked in my living space. ojo rain pa so I had to go and dry his clothes in the washing machine. Torí ẹ̀ ṣe fún dry. Ìdí dry ní washing machine. Machine yẹn ló máa ń pa ìlú. Ah, baby! Baby! Tẹ̀ka dáyọ̀ lọ, ẹ̀yọ́ àwọn pọ̀ mọ́. Èmi ìmọ̀ pẹ́, èmi ìmọ̀ pẹ́ pẹ̀lú. Ọ̀pọ̀ ní bá ti bá ti ilé àbọ̀. Kílódé, kílódé, ojú ojú ẹ ọya eh, thirty thousand. ah bàbá kí ló dé ah, ah báyìí ṣe fẹ́ gbókù. ẹhẹ ta ló mọ̀ bí òkùnrin irú yín àti mọ irú yín o ti ní problem yẹn sanwó kí n lè rescue ẹ̀ máa lè máa gbé ẹni ẹni wẹ̀ tó máa lọ máa gbé ẹni bẹ́ẹ̀ máa wò ní. three thousand bá gbàdúrà mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni ẹ lọ sọ ten thousand tó bá sọ ten thousand màmá gbé ẹ lọ ojú mi tí eh, five thousand. àní mi ò tọ́ kí ló ń ṣe òbọ̀ yìí ah, tó bá ti wo bí wo bí wo bí wo bí wo bí san eight five kí n máa gbé ẹ lọ àádọ́là lè help ẹ. then kó dúró máa gbàdúrà kí n máa lọ lọ́pàá tí n máa lọ lọ́pàá máa jẹ́ ilé ni one thousand mi ò gbà wọ́n kọ́kọ́ fún mi lówó. Ah, kó dẹ̀ máa gbàdúrà kọ́lọ́pàá máa tọ́lọ́pàá máa ti wà lọ́nà ṣáà máa gbàdúrà kó má rọ ọlọ́pàá tàbá ti rọ ọlọ́pàá lọ́nà ṣe é bá ẹni ah, ọ. ẹ káàsán ẹ jọ ṣé bọ̀dà Kamal wálé mo ti ń pinnu ń láti ọjọ́ mẹ́ta ní nọ́mbà wọn ò lọ kí wọ́n wà láfíà wọn ní. Kamau Kamau Kamau Kamau <laughs> oh Kamau sorry ẹ kí ló lè ṣe Kamau mo ń gbọ́ ẹ. nọ́mbà wọn ò lọ mo wá kí wọ́n wò wọ́n nílé. o ò tí gbọ́ ni. gbọ́ gbọ́ kí ni ẹ. o ò tí gbọ́. kí ni. kí ni. innocent child ọmọ kékeré ló dẹ̀ fẹ́ kọ́ ọmọ lọ́mọ sá dánwò ò tí gbọ́. kí ni. Ah. ó lọ kà máa jìn. bó lọ lọ. nọ́mbà kà máa gan ò lè lọ tó nọ́mbà ìwọ gbọ́ pé nọ́mbà ẹlẹ́wọ̀n lọ. ẹ̀wọ̀n kẹ̀. ẹ̀wọ̀n kẹ̀. ìgbà wo ló lọ sẹ́wọ̀n. Ah, pẹ̀lẹ́ ìgbà wo ló lọ sẹ́wọ̀n wá ń béèrè lọ́mí ṣé èmi jẹ́ receptionist wọn lẹ́wọ̀n tí mo gbà tó lọ sẹ́wọ̀n. mo ṣe bẹ́ẹ̀ ní ẹ sọ fún mi wọ́n ti lọ sẹ́wọ̀n. ẹ ó lọ sẹ́wọ̀n torí pé kà máa orí kà máa ò pè torí kà máa bá pè ní á ó ní láíláí level level level ló ti gbé level dẹ̀ gbé kàmọ́ dẹ̀ gbé ó dẹ̀ gbé level ẹ̀ ó level ẹ̀ up ó level ẹ̀ sínú ẹ̀wọ̀n because mo wọ́n ti lọ́jọ́ kìíní àná tí ká máa lọ gbowó lápò wọn àti olórí burúkú ọgbà tó ṣe òun fẹ́ bí ọ̀wọ̀n ọpọlọ mo wọ́n ti gbà táwọn méjì lọ gbowó lápò ìgbà tó dẹ̀ gbowó lẹ́sọ̀ ẹ ẹ ẹ ẹ àti jẹ́ lédè yìnbọn ìgbà àti sanwó orí ẹ̀rọ ìtìkọ̀tìkọ̀ ni ó rò pé eré mú ṣe ó dẹ̀ yàwó lápò tó àmà dẹ̀ fi owó lápò ó fi ra tattoo DJ ní gara ló yà tàpá. tattoo ìwọ náà sọ pé tattoo ṣé mo rí lára ẹ̀ ìyẹn ti wá kéré mi ì mọ bí ti kámá mi ì mọ bí tó ti ló máa ṣàwọn burúkú sàǹdà yẹn tẹ̀lé má jẹ́ ra rìn dànù tó bá yà wọn kọ bla ṣù tí kámá rà kó sí ìgbéraga wọn kà má lẹ̀ wúlé ebi gan pàápàá tí mo nílé gan mi ò wọ́wọ́ bàtà yẹn rí. ẹjọ ṣé so nǹkan tí ẹ fẹ́ sọ fún mi sí ni pé bọ̀dà kámá lọ yáwó ní lápò wọn wọn fi ṣe tààtù wọn fi ra bàtà. ṣé òun wá èèyàn lọ́rùn kí ló ń ṣe à ń sọ̀rọ̀ tó ń question mi. ẹ bó ṣe wọn ò mọ wípé kò sẹ́ni tó yáwó lọ́wọ́ àwọn pípé tó fi ṣe nǹkan gidi ni bó báwo ló ṣe máa ń ṣe báyìí. mọ o máa jẹ́ kí n kọ àdírẹ́sì tí kẹ́kọ̀ọ́ lọ bá mi wọ́n fi invitation letter ní bá dé bẹ́ẹ̀ máa kà máa lọ ayé kí no because oh, ṣé mo láìkẹ́ gan-an mo dáadáa ní tẹ́mi sọ pé mo bí tẹ́lẹ̀ kí tó sọ̀rọ̀ kó tó ní pé wọ́n fẹ́ kó ẹ sí wàhálà because nígbà tí mò ń sọ̀rọ̀ ìjọ tó lọ ṣé èmi mo wọ́n èmi mo wọ́n ẹ ọ̀kà máa lọ sẹ́wọ̀n ni àbí mo ní kó lọ gbowó lápò. ẹ ọ̀gbìn rẹ̀ yóò lè bá a sọ̀rọ̀ ṣèbó rẹ̀ ni ṣèbí nìkan náà lẹ́jọ́ ń gbé. ó rí i ọ̀rẹ́ ilé wa àbí jọ kí ló dé tí wọ́n mu ìwọ ṣe lọ́ fẹ́ boyfriend lápò tẹ́pọ̀ àwọn tó ń gbowó lápò ló lọ́ fẹ́ ẹ ti fẹ́ra oh sorry sorry for that ẹ nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ ni pé ṣé bó ṣe wà the next thing ṣé bó love kàmá ó love ẹ dáadáa dénúdénú ní iṣu tẹ wá rí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé sórí ní ẹ̀wọ̀n èmi á kọ àdírẹ́sì ẹ̀wọ̀n fún wa lọ bá wọn bẹ̀. ọlọ́run á kó wọn yọ. ọlọ́run á kó wọn yọ. ìtọ́ba àwọn dé ọlọ́run á kó wọn yọ. ok ó ṣègùn jọ nítorí ọlọ́run mo fẹ́ mo fẹ́ gbalẹ̀. kí máa lọ. láìláì èmi kí n tó lo èmi tó lé ẹ̀ bíbá yìí láìláì tó fi jókòó nǹkan sọ pé fẹ́ gbalẹ̀ nǹkan tí mo sọ mo kàn fẹ́ gbalẹ̀ ni ó gba dírẹ́sì mọ́ ni gba dírẹ́sì o lórí burúkú obìnrin ẹ̀rín ẹ̀yìn ẹ̀rín ẹ̀yìn àjẹ́ ó ṣẹnu pẹ̀lú ọ̀nà gbẹ̀rígbẹ̀ ó sọ fẹ́mi pé kiri orí ìwà àti kàmú orí ìtìjọ burú pọ̀ agbọ́dọ̀ tẹ́tẹ́ ìmejì ẹsẹ̀ ìjọ fìtàrà yín ó ṣẹnu bí ẹyẹ ọ̀sán ó sọ fẹ́mi pé kiri. tó ṣú tí ó tán. Honey. Honey. Honey. I need your favorite. Honey. touched me on something. Please. Why don't you forgive me? Òbí ó ti dáríjì mi torí ẹ̀ ló ṣe ní kí n máa padà bọ̀ wá sílé. So? Ṣòròbí á tí ò bá ń ṣọlá mọ́ sí ẹ̀. Ìyá dáadáa yẹn, ìyá alárùbáríkà. Ṣòròbí á máa gbá ẹ padà sínú ilé yìí. Ẹ́ wọ́n ní ṣekúṣe onírànù aṣẹ́wó kékeré yìí sí. ṣé kí more thing. No more Jim. No more Jim. I promise. Yes, baby. Anything for you. And again, I bring you for like my breast and my buckle. Baby, anything. I'm fine. And one more thing. No more gym. Yes, baby. No more gym. Are you sure? Yeah. No more gym. Oh, God ṣorí gbogbo tó bá fi lọ sí gym mo rà á sínú ilé yìí compound ló wà nù ilé náà ṣó ti tó máa rà á sí ilé I promise to be a better husband I promise to always make that time I want a man with a six pack. I'm not ready to look back. I don't know what you lack, but all I want is back. Stop, stop, stop, stop. Pàdí mi oníkùkù tìlú kúkú alárànmọ́ tìlú àrànmí pàdé mi tàbùkù èrè àgbẹ̀ ló ti rí yẹn. ó dé stop rubbish yìí náà ah mo mọ̀ pé yẹ máa ń dùn yàn ni. ọ ah, ṣe yẹn dùn kò yẹ kí yẹ dùn ẹ ah, ah, yẹ ṣe máa dùn fit máa bí àì kò yẹ kí yẹ dùn rárá ẹ ò dẹ̀ sọ fún mi pé o ti ń ṣe jìgólò náà ẹ ẹ ò sọ fún mi ṣó sọ fún mi. jìgólò mi ò ṣe jìgólò náà ọmọ yẹn kò ló fọ́ fún mi kó wọn náà dẹ̀ máa dúpẹ́ pé máa yọ kàn mẹ́ kó fọ orí ẹ̀ orí ẹ̀ tó ń fìkì wúmà yẹn tó bá bẹ fọ láì kókọ̀ kákìndínwó kókọ̀ fọ díẹ̀ ìgbà yẹn wàá mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ fẹ́ gbà yẹn bó ni mí nì. o kù díẹ̀ o kò bá fọ mi lórí díẹ̀ ló kù báyìí níbi tí kò bá fọ káńtì kò ju pé mo sá lọ. ṣòye bí mo ti ṣe wà báyìí èrò tiẹ̀ ń bá mi because máa yẹ kó mo tó máa tó mọ fèsì mi báyìí. fitmark ló ń bá ẹ lẹ́rù kí ló ń bá ẹ lẹ́rù wò ṣàmà dúpẹ́. nǹkan tí wàá ṣe ní báyìí nìyí kó tí mo ti ń bèrò ni kí máa kó máa lọ lọ sọ́fíìsì. Ah, jẹ́ kó lọ sọ́fíìsì yìí torí tó bá lọ sọ́fíìsì yìí iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀. iṣẹ́ bá dẹ̀ ti bọ́ lọ́wọ́ ẹ̀ wàá ṣe mọ̀ pé ọkọ tí mo bá ń sọ̀gbà ẹ pé ọ̀rọ̀ ni bí àmì gùn fẹ̀ dẹ̀. jẹ́ kó lọ sọ́fíìsì yìí. ṣé nọ́mà. nọ́mà ṣé mi nọ́mà ni mo rescue ẹ àbí ta ló rescue ẹ sìn ẹyin my car so <laughs> you can see i'm normal absolutely. yóò ti máa ń ṣe é gan náà kí ló ṣe mí wọ́ sórí irú yìí báyìí irú yìí báyìí ẹ máa ń jẹ́ kán fún company bad reputation wọ́n ní oníkan tí mo lè ṣe lẹ́jọ́ bí kí n gbàdúrà fẹ́ God bless you and forgive you ṣùgbọ́n ọlọ́run adarí ṣe jẹ. ojú mi ṣe ju ẹ ojú mi ṣe ju ẹ èyí tí mo bẹ sọ̀rọ̀ yìí. ṣé máa lọ àbó lọ. irú obìnrin yẹn ni housewife material and tó bá máa dúró àwọn ọkùnrin tó ń wá irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn ah girl yẹn she's a virtuous woman like. Uh, to be honest, um, ọmọ gidi, ìyàwó gidi, alálùbáríkà ni Jùmọ̀kẹ́ máa jẹ́. And um, I must confess to you, she's a vexatious woman. Yeah, she is. Correct adjective there, Kofi Pedofe. She's a virtuous woman. Obìnrin rere, obìnrin tó máa ń dúró tì ní lọ́jọ́ ṣòro. Ọlọ́run adé bá mi daṣọ àṣírí bò. Ojú ò ní Now, come to think of it ṣé ó yẹ kí rọ̀gbọ́ ṣe gbogbo nǹkan tó ṣe fún mi yẹn ìgbà tí mo need ẹ̀ I called him several times kò tiẹ̀ gbé call mi ó kàn ignore me just like that and mo believe pé òun my my best friend. ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ gọ̀ kamau ṣé gbogbo nǹkan tó ṣẹ̀ṣẹ̀ wá ń bínú fún yìí èmi ti rí tipẹ́ ìtọ́wé ni mo yìí máa fẹ́ sọ fún ẹ máa sọ bó ń gbá I don't know you were not reading the signs gbẹ̀ngbẹ̀ everything there is about rọgbà rọgbà rọgbà tí rọgbà bá ní kò tọ́ ọ̀bùn ló máa tọ́ ọ̀bùn náà gbà yẹn you couldn't even make a decision for yourself so báwo ló yẹ fẹ́ kí wọ́n á sọ ọ́ sí pé kiri ẹ̀ náà ẹni tẹ́ pé o lè swim an ocean for and he cannot even jump a gutter for you and it doesn't make sense bọ́ gbogbo ẹ̀ báyìí ó máa ṣe bọ̀lọ̀bọ̀lọ̀ ó ń ṣe bí àgùntàn ló máa tẹ̀lé báyìí nígbà what were you expecting me to do ojú ayé ló ti rí yẹn ó fi jẹ́ kó yẹ pé àjùmọ̀ bí òkan tàánú ẹni ọlọ́run bá wọn sí ni ló ń ṣe ni lóore. ó surprise mi o mo ṣèrántí vividly lẹ́ni tó yẹ pé gbàtà wà school at least mo san school fees ẹ̀ lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹ́ta ló wá ṣe nǹkan tó tó báyìí nígbà tí mo wà ní situation. di òfagunwa. ta ló ń tún yé bẹ́ẹ̀. ìtàn ni mo ń sọ fún pé kò fìtàn lẹ̀ fún olùkọ̀tàn náà àwọn àwọn tó ń kọ̀tàn ló ní gbogbo nǹkan tó ń sọ because it is in the past and you are dwelling in the past. ṣé o fi jẹ́ kí n sọ fún ẹ leave matter for Matthias gbogbo nǹkan tó ń sọ yìí ọ̀rọ̀ tó dẹ̀ tì ní fílẹ̀ fún lọ́mọ àkọ́kọ́ Shobi, I, I want you to understand something. Um, actually, you're right. Eh, nǹkan tí Rọ̀gbà ṣe kò dáa. Orí pẹ́, àṣírí gbàgbé. Ṣorí um, Kamau, ìwọ gangan ni mo ní láti bá sọ̀rọ̀. See, you are my friend. Mi ò lè rí gbólẹ̀ báyìí kí ni kò tó bọ̀. I need to always tell you the honest truth. Ó lè máa tẹ́lẹ̀ tí mo máa sọ fún ẹ. Ṣé gbogbo gbà yẹn tí mo fi gbogbo àti iṣu yẹn ṣe fi pé bí yá mi ò takò ẹ́. I was just mad at you because uh, you were derailing. You, you couldn't even make something good out of yourself. See, um, Kamau, I want you to know something. That at every point in our lives, right. um, we need to always initialize ourselves. Kí ni purpose Because ento ba wulo wúlò fúnra ẹ̀ kó lè wúlò fún lù. Ṣé o bí báyìí? Àtẹ́lẹwọ́ ẹni Yeah, ṣe understand ṣó tẹ wáyé bí ṣe wáyé tó o bá fi irun dúdú tó o bá fi ṣiṣẹ́ wọ́n ní kéèyàn fi irun funfun kéèyàn fi ṣe ẹrú ni ṣó fi pé eléyìí tí mo ṣe ṣó fi pé kíni tó bá mọ iye tó ń fún mi tí gbogbo mi fi ṣe bí ni tí mo ṣe I want you to stop living a fake life and stop this ideology or I don't know ipe you have to fake it till you make it it is wrong like all shades of wrong o ní láti stop kíni yẹn you need to always mọ̀ pé okay ọwọ́ mi méjì máa fi ṣiṣẹ́ nǹkan tó bá gbìn o ò lè ká o o ò lè ká o there is no shortcut to success bí ṣe wà yìí machine mo rọrí mọ́ ẹ i marry my machine mo rọrí mọ́ ni mo fi ránṣọ òun ló fún mi lówó tí mo fi ń jẹun so owó tí mo ní òun lèmi ti yá ẹ o try to turn a new leaf and make something good out of yourself ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe jùmọ̀kẹ́ ọlọ́run ti gbèsè láìfẹ́ try láti mú nǹkan gidi jáde. thank you very much o ṣe gan ọ̀rẹ́ mi i really appreciate it. it's nothing fi sáré wò kàn bẹ́ẹ̀. Yeah, Okay, so just try to. Yes. Okay, I ah, will need you. <laughs> madam mi ò tó bẹ́ẹ̀ o <laughs> oh yes yes adúpẹ́ báwo ni family ma oh fantastic okay uh, so i called yes yes ma ẹ eh, mo ní kí n sọ fún yín ni pé ehm, test result yẹn ti jáde ah ẹ kúkú <laughs> ó dáa mo ti gbọ́ ma? sọ pé ẹ wà yín gà láti gbọ́ okay ma. sọ actually you are a month gone ẹ ti lóyún oṣù kan <laughs> ah, congratulations ma no no problem ẹ̀yin lè wá surface <laughs> congratulations once again all right ma thank you. honey. hey babe welcome. baby hmm? good news guess what. Hmm. Gone. Gone to where? I'm pregnant! Huh? Yes, baby. Look at the result. Look at it. Ah. O ti lóyún? Yes, what's it, lóyún. I'm going to be a father. Yes, baby. Ah! <laughs> I told you that. Ṣebí mo sọ fún You know what she? Wait a minute, wait. There's a boy away. Mini me, me. We eh? yes. I love you. Love you. Are you serious? I'm going to be a father. Okay, so now, baby, you know what that means, eh? Mm-hmm. Bye. No more work for you, okay? We're going to celebrate this now. Really? Yeah, don't don't go anywhere, Humbo. Okay, baby. Thank you, Jesus. So I'm going to be a mother. Wow. Ah, uncle. Uncle, uncle. Uncle. ẹ <laughs> káàárọ̀ eh, sá báyìí sá mo wà pa sá ṣé ṣe wà ókè àdúpẹ́ sá ó ti pẹ́ tí mo ti rí yín o. ọlọ́run mo tọ́ bù. ókè sá eh, ẹ jọ̀sán nìkan tí mo fẹ́ bá yín sọ ẹ̀hẹ̀ jẹ́ ń sọ ọjà mo ti ń bọ̀ sá. Ah, ah, no problem sá ó ti pẹ́ tí mo ti rí yín o. Ah, bẹ́ẹ̀ mo travel ní construction kan ní Abia. ah ok mọ́mí nǹkan. alhamdulilayi adúgbò fọlọ́. <laughs> yes sir Um, <laughs> jọ̀ọ́ sá ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ni sá. ok. ẹ̀gbọ́n mi kan ni ó ti pẹ́ tó ti ṣe tán school wọn ọ̀dẹ̀ ríṣẹ́ so mo fẹ́ wá bá yín sọ bóyá ẹ lè bá mi ríṣẹ́ sọ́dọ̀ yín fún wọn sá or anywhere else pé ọ́ àlẹ́ yà mí lẹ́nu dùn mí ó obìnrin kan lọ́wọ́ mi mi ìdí ọ́fà ẹnìkan rí kò gbà well what can I do anyway um, ó lẹ́gbọ̀n ẹ̀ ló ní ló ní iṣẹ́. bẹ́ẹ̀ni sá. ṣé wà á ṣé wà á ah. you're a good lady yourself ah. you're very good at what you do at least. thank you sir. bá ń ta àbọ̀dì fún ìwà tó ní kí n kó dání fún àwọn ọmọ mi ẹ̀ náà anyway um, ẹni ẹ ti rí ṣe. ah you see <laughs> thank you sir thank you so much sir. tó bá ti Monday mú I'm a one. monday sir thank you so much thank you màá You come, kọ́ gbàdo púpọ̀ sir. sá. mi ní worried. bí n bá ti rẹ̀. Ah, ẹ má wọrí ẹ má wọrí tẹ bá ti wá ra gbàdo <laughs> ẹ má <laughs> sir. ká you mú àgbàdo àti bọ̀dọ̀ wá. màá bá yín <laughs> yes sir thank you. take care of you yes. monday okay. yes sir. ah babe come in, babe Open, open, open lára mi o. I'm really really appreciate um, everything tó ṣe fún so far. Ah, ah. I really really appreciate you pẹ̀lú pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún mi. Ìwọ nìkan tán ló bá mi wáṣẹ. After all these years tí mo ti dúró dúró dúró tí mi ò ríṣẹ́ olúwa àwọn bá mi wà pẹ̀lú ẹ àbúrò nǹkan tó bá ń ṣe báyìí a máa yọrí sí rere ọlá fatia ọlá iná àtọ iná Actually, eh, it is nothing. Eh. Kò sí nítorí ìfẹ́ tí mo ní sí eh, ẹ̀. confession kan fún confessor fún Confession? Yes. Eh. Ṣùgbọ́n all those times, man pretend, man ṣe pé mi ò love ẹ̀. You know, guys things, I'm you know, to my like ọmọ. Gbogbo time tí máa tí máa hard for for nìyẹn, tí máa ṣe pé tí máa pretend pé gbogbo yẹ you're lé ní gbogbo yẹ wá lọ́la, tí máa ní mi ò jẹ́, mi ò fẹ́, and all that kò ń ṣe girl i'm pretend ni o mm. i actually love you mm. but mi standard me, you know only you tell ti now mm. so máa ń wọra mi me credit. So sọmọ ní pọ́ọ̀lì ọmọ lẹ́yìn you know but all, all the same i'm really so sorry you know i'm so sorry mi really mean it like that and um, funny enough ọmọ ní pọ́ọ̀lì ló wá bí mi ọmọ graduate wá ibi tí mo ibi tí mo ti ever rokan sí I love you so much I really really appreciate you most especially thank you for everything I really really appreciate you. You're welcome. ah o ṣe ìwọ ti náà. a dúpẹ́ ara <laughs> ó ẹ kì í tiẹ̀ wọ kí n lọ bẹ̀ dáná. ṣé yìí ní oúnjẹ kankan lé ni mo jẹ́ ń lọ sí ọjà kí n lọ ra fústọ́fà. ṣe lè manage bẹ́ẹ̀ ṣe fry noodles tó kù. okay then i don't mind. you don't mind ah wà á <laughs> gbà lẹ́nu. ẹ jẹ́ ká kúra o ẹ jẹ́ ká ṣára o torí pé bí táyé yìí wà ń lọ omi má bàa tẹ̀yìn ọ̀gbìn wa lẹ́nu ayé ayé yìí ìdoríko àìlójúnú ló mú ló mú wa rìnrìn ẹgbẹ̀rún máìlì láìrè bì kan. kí ló sọnù láwa wa tá à ń wá kiri ohun tí kò sọnù là ń wá kiri nítorí àìlójúnú àwa rìnrìn ẹgbẹ̀rún máìlì láìrè bì kan àgbáyọ dákídá ni dání tí kò bá sóye àgbáyọ má ṣe bí iṣu bí mo bá sọnù lọ́wọ́ rẹ̀ eré sinimá gbìyànjú lórí pé. Fucking go back, Deputy. Guy, go. What the fuck is that? Come Kama. <laughs> Nigga! ah, my ah, Jimmy, what's up, man? Hey, eh, so that you stop my car now because you don't get motor, eh? What's up man? Looking fresh, uh, ah, looking nice fresh. To see you, ah, man. Looking good. Nice to see you. So on the line, I just have to do this. Ah, I mean, so bad now. Enter your car, you follow me over. Oh yeah, now let's go there. Ah, ah, ah, ah. <laughs> <laughs> dúmí dúmí <laughs> o oh, alẹ wo sórí tí mo kó wá lọ́tẹ̀ yìí ah, confam ni eléyìí essential of physical and health education náà kù kí ló fi ń tajà ojú ó ní physical torí ẹ̀tì ó ní ìlera rẹ bí ló ṣe ń fún alágbàdo tó ń gba séǹjì tó ń ṣe gbogbo ẹ̀ eléyìí wọ́n tiẹ̀ tó gbọ́ àgbàdo mẹ́ta ní ìfìgbà ònu ah modern biology kò yẹ kí n fún ọ lélẹ̀ àwọn bí tó ṣe jẹ́ sí mi ni eléyìí wọ́n gan o ó wọ́n o ẹ̀hẹ̀ ah ó rèé ìjọba rẹ̀ essential government ìjọba ńlá ni ó mọ̀ pé ìjọba amúnimóògùn ni bí mo ṣe wá wà yìí ó yẹ kí n gba àgbàdo mẹ́rin pẹ̀lú eléyìí náà márùn-ún so ti gbọ́ fún eléyìí so wá lé léyìí orí léyìí àwa látàlẹ́ àìbọ́ọ̀lì mẹ́rin ni so wá rí gbogbo ẹ̀ báyìí kàn fún mi ní bọ́ọ̀lì mẹ́rin pẹ̀lú àgbàdo mẹ́fà kí n mọ́ ọ lọ kò sí wàhálà gbà ó ṣe kúkú kó gbogbo gbá. èmi kọ́ ni mo dán olókòwò ń ṣe kó gbogbo ẹ̀ lọ ní. torí ẹnu ẹ fẹ ó dàbí olè jọ́n torí ọlọ́run ṣé ìwọ ṣó ṣe ń kàwé ní àbí ó ṣe ń lọ sí ibo ló ti rí ìwé. iyún ọkàn wọ ṣé àwọn ọlọ́pàá ti wá mú ọ ilé ìjọba tí kòwé fún ọ ni. wo aremu aremu èmi ò lè fún ẹ ju àgbàdo mẹ́ta lọ tó bá mọ̀ kó fẹ́ gbà. ẹ wọ́n mọ̀ kan dún mi ah, mọ̀mọ́ ṣe báyìí mọ̀mọ́ ṣe mi àti ẹ ti di kọ́sítọ́mà ẹ fàgbàdo kan sí kí n jẹ pàjùdé. rárá tó o bá lè gba mẹ́ta máa lọ gbàgbàgbàgbà gbogbo owó tó ń lò yìí torí pé jẹ́wọ́ ni ojú mi torí pé jẹ́wọ́ ìwé ti wọ́n. tó máa gba mẹ́ta àbí o fẹ́ máa lọ èwo bẹ̀ mi lè fẹ́ kọ́ sí pépà mi mi lè fẹ́ kọ́ sí mi lè fẹ́ kọ́ sí. àdúmẹ̀ ah, àdúmẹ̀ ah, ó sì wọ ni o àyè ń ṣe báyìí fáwọn èèyàn ah, sáà mú wa mú wa ẹ fẹ́ yọkan sí báwo ti jẹ́ kí n gbẹ. ìfin kankan sí o ìfin kankan sí tó bá bọ̀ pé ò lè gbà máa lọ. àìsàn àwọn ń kó mi wọ́n mọ nǹkan tó wọ́n fi ń kó mi ó máa ń kó mi sáà ah, bá irọ́ irọ́ ilé ní kò fẹ́ lè sí mọ́. ó dẹ̀ fọwọ́ sá máa fún ẹ ṣíkó. èmi nu o kò sí wàhálà o ò tí ì fi bọ́ọ̀lì sí. charles ló sọ̀rọ̀ bọ́ọ̀lì ni. ara ah, kí mo sọ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ sí our government. Ah, ẹ̀hẹ́ o ṣe. lọ jẹ́ sórí bí ṣe dé omi lè. o wálẹ̀ tó bá wálẹ̀ àgbàdo ẹ tó jábọ́ ló wá mú ilẹ̀. ọlọ́run mọ̀ bí tó ti rí ìwé ọlọ́run mọ̀ bí tó ti jíwèé àwọn ọmọ ọlọ́mọ. jumi jumi. Ah, where Oh! Would you marry what, what? me? Come on, don't embarrass me now. Did they? Would you marry me? Did they? What is all this? Hey, did they, did they now? Would, would you marry me? sorry, Pale, Pale, there. Sorry, sorry. I'm sorry. You're embarrassing me, Jare, today. It's not like that. Fún gbogbo orin tó bring your mi, obìnrin rere bíi ti tẹ́ ọ̀, ṣùgbọ́n kó ṣọ̀wọ́n. Ó yọ mí nú ewu gbèsè lápò tí mo lọ jẹ. Ó tún wáṣẹ́ fún mi you were there for me ìgbà tí wọ́n ti gbé mi jáde ó fàṣọ sí mi lọ́rùn I mean now I have much to die eh? but to wash it for me, you should tó wá fún mi mo believe in one day one day I'm gonna be a better man That's lè you know That's the story oore you to me please I want you. Come on. yes but you promise you're gonna take this. Yeah. fẹ́ kí èmi àti àjọ lọ síbì kan please, Jimmy, please. Oh, the joke got me. I'm already in love with you. Please, Jimmy. Come out. Yes, sir. Mo fẹ́ kí èmi àtẹ̀jọ́ débi Keep your ring first, ṣùgbọ́n. Check him. n pàtàkì àwọn ọjà yìí. èmi nìkan làwọn òbí mi bí ìbànújẹ́ dẹ̀ ló jẹ́ fún mi pé àwọn méjì fi mí sílẹ̀ sáyé lọ. So sorry. Sorry about that. Wọ́n wà lára àwọn tó ṣe kòǹgẹ́ ìjàmbá plane crash tó ṣẹlẹ̀ four years ago. Ìjà so rest in perfect peace. Amen. So, um, <clears throat> gbogbo àwọn properties wọn gbogbo owó wọn and all of that home and abroad èmi ni wọ́n wí ilẹ̀ fún ṣùgbọ́n àtìgbà yẹn gbogbo àwọn ọkùnrin tí mo ń pàdé ìfẹ́ ẹ̀tàn ló fi hàn sí mi nítorí wọ́n ti rí mi àzọmọdé tó lówó lọ́wọ́. Baby. Hmm? There is something bothering my mind. What is it? Do you know I love you more than you could ever imagine? Oh, I know, and I love you too. <laughs> Hmm. hmm. I know. But Joe, ṣé ò nítorí pé bó ṣe lówó yìí kó padà fi mí sílẹ̀ ṣá? Uh-uh. Martins jọ irú ọ̀rọ̀ ọ̀rọ̀kọ́rọ̀ wo ló ń sọ yẹn. Babe, tèmi yé mi o. <laughs> Nítorí pé ẹ̀yin olówó ìsìn ẹ ṣe predict. Fọkàn ara ẹ̀ balẹ̀ Martins. Èmi gan-an ló yẹ kí n máa bẹ̀rù pé wàá kọ ojú mi sórun àlè. Ọlọ́run má jẹ. Baby, hmm? you know the love I have for you kàkà kí n ṣerú nǹkan báyẹn sí kí mọ́tò pa mí. oh no no no no no don't say that please don't say that. baby i mean it. don't say that. i love you baby. i love you too. Thank you very much. <laughs> I love you too. ṣé a lè wo continue go down. yeah yeah sure. all active. Sweetheart. Jumi baby, arẹwà obìnrin, ọ̀dọ́mọdé olówó. Ó ṣe gan fún gbogbo ìtọ́jú tó ti tọ́jú mi sẹ́yìn. Mo dúpẹ́ wípé ó fi ọkàn tán mi ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ẹni agbójú okùnlé ojú ẹni àgbà tó bá lọ check inú wardrobe ẹ wàá rí wípé mo ti gbé document ilé ẹ tó wà ní Ìkòyí tó worth two hundred million naira mo dẹ̀ ti tà already pẹ̀lú ìkan lára àwọn bẹ́ńsìkà ẹ̀ bí o ṣe ń ka lẹ́tà yìí lọ́wọ́ mo ti kúrò ní Nàìjíríà ká má pàdé mọ́ love you babe. ètè sanu àní nínú tó nábà tó lè jù. ajá ti fẹ́ mọ̀ wẹ̀wò ó ti fẹ́ mọ̀ rọṣọ. àdàsílẹ̀ búrò kìdìnnà dèdè wọ̀. ẹ jẹ́ ká fúnra ẹ̀jẹ̀ ká ṣọ́ra o torí pé bí táyé yìí wà ń lọ kò lè má bàa tẹ̀yìn ọ̀gbìn wa lẹ́nu ayé ayé yìí ìdórí kò. so go through wele. oríṣiríṣi nǹkan màá ló ti ṣẹlẹ̀ sí mi mi kò lè máa sọ gbogbo ẹ̀ fún ẹ̀ màá ni Ìyẹn ló wá mú mi pinnu ní last year wípé mo máa rẹra mi wálẹ̀, màá ṣe bí obìnrin tí ó ní nǹkan kan, ṣe bí aláìní kí n bá lè rí ọkùnrin or pàdé ọkùnrin tó máa fìfẹ́ òtítọ́ hàn mí, tó máa nífẹ̀ẹ́ mi dénúdénú. So last year nígbà tí ìwọ àtọ̀rẹ́ ẹ bẹ̀rẹ̀ sí rajà lọ́wọ́ mi, mo wá realize pé mo ti bẹ̀rẹ̀ sí ní feelings fún ẹ. Really? lóòótọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n <laughs> iṣu ẹni ló máa ń tọwọ́ ẹni bẹ́pò ìyẹn ló wá mú mi pinnu láti ṣe ìrànlọ́wọ́ tí mo ṣe fún ẹ láti fi tẹ́sítẹ̀ inú mi lè dùn wípé you know nípò pass test yẹn o dẹ̀ jẹ́ èèyàn tó mọ oore tó dẹ̀ máa ń fi ẹ̀mí ìmoore hàn ìyẹn ló wá jẹ́ kí n rí dájúdájú wípé òun ò lè dalẹ̀ láti wákàtí ọ̀rọ̀ yìí lọ ọ̀rọ̀ mi àti ẹ ti wá di olówó kòkó mi ní láláì fi ẹ lẹ ó ṣe nǹkan tó tó yìí fi mi sí test for that long <laughs> so àwọn parents wọn really lówó lọ́wọ́. Yeah. Uh, and you pretend uh, you're one in millions, though, because mm. láti obìnrin yìí wọ́n máa máa fẹ́ máa yẹ àwọn olówó lọ́wọ́ àwọn olówó lọ́wọ́ <laughs> I'm really surprised but uh, you, I'm in love with you <laughs> I'm really in love with you and wo mi ti wá mind máa fẹ́ kó lọ́ra tracker kó so mọ́ mi lẹ́sẹ̀ kó máa fi iná kó máa fi monitor mi káàkiri everywhere. It's not that serious. It is oh because o cause ah, ah, irú Beach bíi tiẹ̀ ṣọ̀wọ́n. <laughs> your mind at all. Come on, Joe. what's there? Come on. Is that supposed to be yes? yes? <laughs> oh, my baby! I can't wait. Ah! <laughs> oh, it's so beautiful. oh, <laughs> thank you. ah, come on, baby. Come, come. Mm. baby. Oh, <laughs> so nice. pé. Don't forget life is a gym. You have to be fit to be fixed. You can never give what you don't have. Àtàlà wa ni ní kí tán ni Ooh ooh ooh. je I want a man with a six pack ready to look back. I don't know what you lack, but all I want is six sparks. I'm searching for you, searching for you, searching for you. I will run, run. tàbá ṣiṣẹ́ fún ipa lọ́wọ́ ni àtẹ́lẹwọ́ ẹni jẹ yìí. má tanra rẹ jẹ. Oh, eh. Fine boy with six packs, so he wouldn't be treated like a rat.